kó wà ń bẹ̀. tí èèyàn bá wá kí ẹ̀ déyàn kí ẹ̀ pé kó má sí ń bẹ̀ rárá èèyàn lè má jẹ́ mùsùlùmí wá ó ní wípé kí n tí mú mi ní ìyàtọ̀ sí mùnábìkì kì í ṣe bí ṣíṣe àti àìmáṣe nìkan. kìí ṣe bí ṣíṣe àti àìmọ́ṣe nìkan ní mòmíntà tí mò náà ṣe dàbí pàṣọ wípé à ah, ní tálábíyá ti jẹ́ mòmìnì ni pé ó ń ṣe ní tálábíyá ti mòmìnì ọjọ́ mùnáfíkí ni pé ṣe mùnáfíkí náà lè ṣe àti ó bá ṣe ń kọ́ oríkèé rẹ̀ náà ló fi ṣe but àgbà pé mùnáfíkí pẹ̀lú tọ́lọ́wọ́n bá sọ kò fẹ́ kọ́ bí ibò náà tó kò síbi kan tó ti wà lọ́kẹ̀ èèyàn lè fi oríkèé pretend bóyá ilé fọkàn pretend oríkèé ṣe pretend pèsè yóò fi kíkì ṣú ẹ bọ ọkàn ò ṣe pretend kódà ọkàn ò ṣe pretend ìfẹ́ ni tó ṣe pé wọ́n gbé ìbọn sí lọ́rùn ẹ wo dára ẹ tẹ́ mẹ́tọ̀ sí lọ́rùn nípa pé ọya sọ pé èmi lọ́ba ẹnu náà ló mọ̀ fi wí láyéláyé wọn èé fi fọ́ọ̀sì gbé nǹkan tí ò sí lọ́kàn yẹn kó bọ́ sọ́kàn yẹn ẹ wo dáadáa kò ṣeé ṣe pé nítorí pé wọ́n gbẹ̀gbọ̀n sí mi lọ́rùn ni yẹ torí pé wọ́n gbẹ̀gbọ̀n sí ọlọ́run ló fi sọ nǹkan tó bìlíf bọ̀ kí ni wọ́n gbẹ̀gbọ̀n sí ọlọ́run lójú kò bìlíf nǹkan tó bìlíf kò pọ́sibú ìmọ̀ bóyá gba orí ẹ̀hẹ́n so torí wípé kèfèrí mùnáfìkì ó lè pretend níbi àmọ́nù ìjàwárí ìjà àwọn iṣẹ́ tó pé oríkèé láti ṣe kọ́lá kọ́mọ́ bí ṣe kí ló fà wọ́n ni pé àwọn fáktọ́ọ̀sì tó ń gbó eh, tí tó kó ń dictate àwọn iṣẹ́ oríkì ó pọ̀ kọjá conviction conviction wọn lára rẹ̀ ìmọ̀ bọ́ ẹgbọ́n mi yé níbẹ̀ ní sin ní tí mo bá ṣe outward date mo ṣe níta kì í ṣe believe conviction nígbà ọlọ́kàn mi kàn ní drive ní ṣíṣe ẹ eh, one mo lè ṣe torí pé mo fẹ́ fún ìtẹ̀ nìkan. Eh? mo lè ṣe torí pé táwọn èèyàn ń ṣe mi mo lè ṣe torí pé mo fẹ́ fi favour mo lè ṣe torí pé mo ń bẹ̀rù ẹ̀nẹ̀ ẹ́ oríkè yẹn lè ṣe anything but ẹ̀yẹn wo dára kò sírù téèyàn fi lè bìlíìfù nǹkan tí ó bìlíìfù kọ́dà fún fáwọn àwọn bàbá kò sí ọkàn ò ṣe é tán kò ṣe é bí táyì ẹ̀yẹn lè sọ tí ó bìlíìfù èèyàn lè yin ẹni tí kò bìlífù kó tó sẹ́yìn èèyàn lè bú ẹni téèyàn bìlífù kó tó sí yíyìn èèyàn lè fún ẹni tí ò tọ́ sàkọlé ẹni kọlé bọ̀ká sọ pé èèyàn ó bìlífù kan tí ó bìlífù pé torí wọ́n fọ́ọ̀sẹ̀ no rẹ̀ náà fi yọ fún wípé gbogbo ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ò

bá ṣe kèfèrí sọ́lọ́run lẹ́yìn ìgbà tó gbọ́ ọlọ́run ọba gbọ́ ọlọ́run fẹ́ sọ̀dájú ẹni yẹn ẹ ẹni tó bá ṣe kèfèrí sọ́lọ́run lẹ́yìn ìgbà tí ó gbọ́ ọlọ́run ọba gbọ́ ìparí ayé sọ̀dájú rẹ̀ ìdájọ́ pé fàálẹ́ yìí gbàgbọ́ bòmínà ìbínú ọlọ́run wà lórí wọ́lá hún àgbàbọ̀nà àbí ìyà tó sì tóbi ẹni tó ṣe kèbèrè sọ́lọ̀ ọlọ́wà ni wọn ò ṣùgbọ́n ìdájọ́ tó ń fẹ́ sọ yìí o ilá mọ́nìmọ́ kiri hàn ìdájọ́ yóò bẹ́ ni tí wọ́n pọ̀ láti sọ kèbèrè láti ṣe kèbèrè wà kọ́ lùwú mùtùmá inú bèrè ìmá àmọ́kàn rẹ̀ rìn rẹ̀ pé mòmìnir nù lọ́kàn ò ṣe influence ìbẹ̀rù mọ́ ní influence ìǹtẹ̀yìn alẹ́ fọkàn ṣe ni pé tábà dẹ́rù bọ̀ ó fi oríkèé ṣe nǹkan tẹ́ni tó ní kó ṣe é kò ṣe ṣùgbọ́n tí ìsọ́nà fi lè sọ kalẹ̀ sọ́kàn rẹ̀ ó bìlí bẹ̀rẹ̀ tí ìsọ́nà fi lè sọkàn sọkalẹ̀ sọ́kàn yìí èyàn bìlí bẹ̀rẹ̀ now èyí tó ṣe pé kò lè gbà kan mí tó wò dé twist pé tó ìsọ́nà ti wà lọ́kàn rẹ̀ tó sọ pé yes ó bì pé ó bìlí bẹ̀rẹ̀ sọ́kàn rẹ̀ bá sọ no ó bì pé ó bìlí bẹ̀rẹ̀ ìyíhùn lọ́lọ́run fẹ́ rí fẹ́ tẹ́sí kọ́ òun ni kò sí constitution smith. òun ni kò sí constitution mi òun ló fi ṣe wípé àwọn iṣẹ́ ọkàn gangan nípìnlẹ̀ àṣọ táwọn ṣe oríkèé kò sọ ìmọ̀ tó wà mí àmọ́ iṣẹ́ ọkàn nípìnlẹ̀ tó bá tá a fi sọ pé iṣẹ́ ọkàn nípìnlẹ̀ ó ní wípé ẹni tí ò bìlífù nǹkan náà ó lè lu oríkèé.

òun wá la wá pín àwọn èèyàn sí mẹ́ta. bàbá fún wọn sí mẹ́ta tán àwa pín kan sí ìpele sí mẹ́ta. ọ̀nìbí ọ̀pọ̀ a pín àwọn èèyàn sí mẹ́ta. nínú ọ̀kan nu mẹ́ta a tún wá pín ọ̀kan nu mẹ́ta ni a fún wọn náà sí mẹ́ta. one ara kan tó ṣe é pé ntọ́kàn wọn bí lífù náà lórí kí wọ́n ṣe ọ wá jẹ́ pé tọ́lọ́wọ́n bá yọnu sí tọ́lọ́wọ́n bá pàṣẹ apò yẹn ní mọ́ọ̀mìn mọ́ọ̀mìn tó yẹ kí tọ́ka rẹ bí òun ló wá fà lóríkèrè ẹ ti wá jẹrà pé ọ wá sí pé nǹkan tá à ń rí níta ó bá nǹkan tó wà ní inú mu òun ni mọ́ọ̀mìn ẹ ẹ́ rí pé mi ní mùsùlùmí torí pé oríkèé láti wọnú Islam alimọ́fọ̀kọ̀wọ́. yes nísìnyí báyìí kéèyàn ti mọ̀ kó dodo làwọn ẹbí sọ àmọ́ kó máa wọ pé ah, tá a bá gbà nísìnyí á lù sí ìgbà tó pọ̀ náà mi ò gbà ó padà wá gbàdàbí ló padà wọ́n ẹ̀ nígbà tó ti fẹ́ tó mọ́ta tọ́lọ ní إذا جاء نصر الله الفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا tí wà níbi wà bá àwọn èèyàn wọlé ẹsẹ Ọlọ́run níjọ níjọ nígbà tó gbà ọdà bá àwọn èèyàn ní ìwọ rẹ o ọdà bá aláfẹ lù sí ẹ ṣe àmọ́ pé tó bá àgbà náà àgbà náà ni ìyẹn olè mọtì bọ sọkẹ pé pé yóò fi gbà ní pé ọdà pé nítorí wà Ọlọ́run àlá ọrẹ káfọ orí ti wọ mẹsì ó wà láwọ̀ rẹ̀ pẹ́ẹ́gbẹ́ ìgbà tí wà lọ́dún báyìí pẹ́ẹ́gbẹ́ ọ̀tọ́ bá ti gbà fúlámà á pàpọ̀ ní mọ́bà mọ́bà mùsùlùmí tó gbé eríkì kọ́lá fífọ́ bá ti ẹgbà tó bá ti wọlé tán yóò máa wá bí tọ́ ó ní ta kó ó ti ní láti pé kọ́ láti àárọ̀ bù á tu uminu sọ fún wa pé ẹ ò ẹ gbọ́lọ́gbọ́ wà láti kúlú asilam sọ pé tọ àjùwọ́lẹ̀ ìgbọ́n pé bàbá àjùwọ́lẹ̀ kò lè yíwọ́ ṣùgbọ́n àgbà àti islam báyìí wà lámà yẹn kú ni ìmánù tí kò lóde fún ìmánì ò tí ì wọnú ọkàn yín yẹ yóò padà wọ́n o ẹ wọ́n lọ́wọ́ wà lámà ìyàtọ̀ lámà sí lámù tẹ́ bá lo lámù tẹ́ wá fi mùdọ́rì mùdọ́rì ní present tense ẹ̀sìn tẹ̀lé yóò sọ mùdọ́rì ní pa tí wọ́n pè é ìlànà ìyá àpòlì ìtí wọ́n pè é he did not eat kò jẹun mo ní past past ìlànà ìyá ṣìrọ̀ kò mú mo ní past past bọ̀ tí wọ́n pè é lámà ìyá àpòlì up till now kò tí ì jẹun ó lè padà jẹun níta sẹ́wọ́n mo ṣe tí n bá ti lo kẹ́lìmọ̀ lámà mo líǹkì past. More present in ìyìn wá sí ìtọ́jú fún sọ́jọ́ pé at the moment tá a sọ̀rọ̀ báyìí ìkan yóò sì ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ lọ́la o kò ní lámọ́ àwọn tó ń sọ pé àwọn ní imani pé wọ́n kàn wọ́n ní islam ọlọ́run ní ọ̀hún kó lám tó mìíràn wà láti kúlù aslam ẹ̀dí mùsùlùmí wà lámà yẹ̀dẹ̀kọ́lì ìmáà tó fi kúlù ìmáà ní òtí ìwọ kan yín yẹ́ẹ̀ ọ̀sẹ̀ yẹn bá gba fìlàmù tábà ní mọ́ni ìró ìwọlé lẹ́nu bó ní mọ́ni òṣùwọ̀n kan òun la fẹ́ sùn. bọ̀gẹ́ mi lè sọ fún wa ṣe é mọ tí ó bá tá ìgbìmọ̀ tá àfipá ní ìdíkiri wọ́n bí àwọn sínú fìlàmù. so kò fẹ́ ká dé pé bóyá ayẹ kò pé ni ṣé mo ní mọ́ni àti mo ní ọtọmátìkì ń tiwa aróore ọlọ́run ni pé tí bàbá rẹ̀ bá jẹ́ mùsùlùmí wọn lẹ́ẹ̀tì rí báwọn tán máa ń mọyì ìsìláàmù wọn ó ti rò ó ti wò ó ti gbé gbogbo ẹ̀ ó ṣe ọlọ́run bá tóbi sí ọ̀rọ̀ ọlọ́run nítumọ̀ sí a má wa ọ̀tọ̀mátìkì kò dé kásẹ̀ kan wò ó pé wẹ́ amúsùlùm wọ́n ní sẹ́lájà mùsùlùm kan sí fẹ́ẹ́ bíìdì ìmán tọ́lú bàbá fẹ́ bíìdì ìmán sẹ́mọ́lá fẹ́ bíìdì àwa fẹ́ bíìdì ẹ̀ pẹ̀lú kan tá a rí táwọn èèyàn ń ṣe bàbá mi wọn ń kírun àbí sọ ilé ìyá tó bá pẹ́ lóòótọ́ ìní bá kírun tó yẹ kó kí ẹ kí ìmọ̀ nìyẹn ìmọ̀ nìyẹn kó já kẹ̀kẹ́rùn kí mẹ́rin náà tó wá lékún ṣùgbọ́n gbà wípé bí a sínú fúlàn sá sílé kù pé kọ́ láti àwọn fúlàsì náà ní Allahu Akbar Allahu Akbar pé ìlú àti tuntun àti tán wọ́n sọ ní ìmọ̀ nìyẹn kí ni èèyàn ní ìmọ̀ ni ilé akérò náà ni ó yẹ kí nǹkan kan ká bíúdì mẹ́tọ́lá kí wọ́n bíúdì wọ́n pè mú mú lọ lóòótọ́ ni pé èèyàn lọ out of ìmọ̀ nìṣú gbókù wọ́n máa ẹ̀kú lè ìmọ̀ ipò so kọ́lbù yìí la sọ torí pé kọ́lbù kò sí influence àtẹnìyẹ́bá yìí ṣé wàá orí tọ́lọ̀ ń ṣe fún wa ni pé kò tán náà sọ́kàn wa gbogbo èèyàn máa rí àárín lè gbádùn ilé ayé torí mùnáfíkì ló gbọ́dọ̀ àwọn wa discourage tọ́ya tán náà sọ́kàn ah òun náà fọ́nà sí torí náà ah, ó padà fara pé ìmáàmù muhammed ladani gbogbo yín pátápátá ha. tó múná sì kí sáré orí ọlọ́run pé wọ́n jẹ́ ìkànnà sọ́kàn rẹ̀ àmọ́ múra kó díje. tó ọkàn tá à ń sọ ni. tọ́ba tí wàá ẹ̀ níbi inú sẹ́rí tíra tá a gbé síwájú kìí ṣe ń tá a fẹ́ gbà ń bẹ̀ gangan ni pé ká máa tọ́ tíra. yóò débi kan tá a láti ka tíra láti ní ká ṣe fòtò tọ́pẹ̀ bá a ṣe ni afẹ́ bóòlù yẹn ṣe fíìlì ìmáàmù láfẹ́ sọ kìí ṣe bóòlù yẹn ṣe ń ka tíra eléyìí náà prọfẹ́sì yẹn ó lè ka gbogbo tíra ayé tó ti fi kankan. out of fíìlì wọn láfẹ́ sọ tọ́ ẹ bá ti wá mọ̀ a ti sọ àwọn àárọ̀ so ẹ ló ti àyà wà lábùmá yẹn kó lè ìmáàmù ti kù ìmáàmù ò tí wọ ọkàn yín yẹtì tó ń pè tá a fẹ́ ni kí má ní wọ̀ àbí but ẹ kọ́kọ́ forí ti wọ̀ bẹ̀rù. òun lẹ́yìn táwọn kan ń bẹ ọkàn làwọn fi wọnú Islam kó tó kọ̀ níbi àwa kan ń bẹ oríkèé làwọn fi wọlé kó tó kọkàn. ẹni tó bá ti ṣe Christianity rèé tó fàǹdà pé irọ́ ni pé kò wà consistent tó wà contradictory tóun ó bá ti wọnú Islam ọkàn ló kọ́kọ́ wọ bẹ̀rù oríkè tó rẹ̀ ni ìmánì rẹ̀ ó fi strong. ẹni tó bá ti sọ́ọ̀dì philosophy ní ìrì yóò wúlò ó sọ́ọ̀dì marxism ó sọ́ọ̀dì existentialism ó sọ́ọ̀dì gbogbo ism ism ism tó wá it doesn't solve my problem there is still some questions to also answer so ìpè bẹ́ẹ̀ ló ti wá mọ Quran tó wá sọ́ọ̀fì ọkàn lòun ti kọ́kọ́ kó tó lóríkì oríkì ni ashhadu an la ilaha illallah bọ̀gá ti kún sọ́kàn yìí ní òfin ní gbádùn say please take me to an Islamic center I'm feeling something I can't hold it anymore say look when I hear the adan ṣe mo gbọ́ Allahu Akbar mi ò gbádùn mọ́ ẹ gbọ́ ìwọ ni ò gbádùn mọ́ lára ìṣọwọ́ rẹ nígbọ̀n mi ọkàn rẹ ni ò gbádùn ohun tó bàtà wò fi fíìlì ẹni tó ń bẹ àtúnú Islam àdìsọ́tẹ̀ ah, oríkèé làwọn akọ́kọ́ fi wọlé ọkàlà ń dúdú níta. tá a bá wa múra àwa ti assume pé àgbà tán bí wa sínú rẹ̀ ń bọ̀ ìmánì jẹ́ automatically àwọn onígbà pé títí tí wọ́n fi kú ẹnu ìmánì oríkèé náà wọ́n àmọ́ yóò gbọ́n wà lọ́nà àmọ́ wọn ò ní kí ìpẹ́jọ́. ẹgbọ́n sọ̀rọ̀ kan torí báwọn tẹ̀síwá lè mọ̀ wípé ọkùnrin mélòó la fáwọn ẹ̀sìn mẹ́ta mọ́ọ́mẹ́nì lẹ́yìn tó ṣe wípé ọkàn rẹ̀ gbọ́ lọ́wọ́n ọba gbọ́ oríkì rẹ̀ náà wá fọ́lò lọ́gbàwọ́. Hmm? ẹlẹ́ẹ̀kejì òní káàfẹ̀ sẹ́ni tó bẹ̀rẹ̀ bọ́dá kan níbi tẹ́bátìwó bọ́ọ̀hìnrò àti bátìlẹ̀ wọn àlá dàdí outward àti inward wọn àlá. mo bìlíìfù nǹkan ọkàn mi bìlíìfù ẹ̀ oríkè èmi náà jẹlẹ̀ lọ́sẹ̀ oríkè ló kéré jù oríkè ló kéré jù tọ́sán bá ti wà tábà ti hójú ọkàn yẹn wàhálà ni oríkè oṣù tẹ́bà fẹ́ kóso tẹ́bà ti lè hójú ọkàn yẹn oríkè oṣù tẹ́bà fẹ́ kóso but oríkè lè ṣe nǹkan tẹ́bà fẹ́ kóso kọ́lá tẹ́ ẹ̀ bá hójú ọkàn ẹ̀gbọ́n ọ̀gbìn ìtumọ̀dọ̀ tẹ́ ẹ bá ti lè hójú ọkàn yẹn lẹ́yìn ìyàbá ló bá bìlí fún kankan ṣe yóò ti rọ̀ ọ́ lọ́rùn gbogbo nǹkan yóò dẹni tó ṣe yóò jù bọ́lẹ̀ tọ́lọ́ ọkàn rẹ̀ bá hóòjì bọ́ torí pé ẹ ò lè rọ́kàn rẹ̀ hóòjì tẹ bá hóòjì tẹ bá dẹ́rù bá yóò fún yín lórí kì tó ṣe fún yín bọ́ tẹ́ ẹ lè gẹ́tọ̀ pẹ̀ òun lẹ mọ́ ń rí pé ẹ lè rí èèyàn tí ó kì í fún mali fún tẹ́yẹ̀ pé mò ń sọ́jọ́ tí ń padà bí ẹ̀sán padà ẹ sí dáadáa lè wà ṣé kò sí ṣé mo wà ṣé kí ni ọkọ ó ti bá mo ń ṣe ètò bó ṣe máa ẹni tí bá lọ òun ti hó dọkẹ kò tí ì hó dẹ ó gbọ́kàn ìpamọ́ ọkàn jìnnà ẹ ọkàn jìnnà gba náà lọ àmọ́fẹ́ kílẹ̀ tẹ́lẹ̀ kílẹ̀ níbi ẹ̀ka padà gbọ́ ni pé ń jọ bá ń kàn wọ́n ló pa wọn ló sọ ní yes ten years ó ṣe nǹkan báyìí fún mi so gbogbo nǹkan tí ń ṣe yẹn tán jàwárì ló fi ń ṣe bọ́tẹ́lì ni yóò hó dọ̀kẹ́ so almu'min òun lẹ́nu tó sọ pé zọ́ọ̀hì rẹ̀ àti báàfin rẹ̀ ó àrùn tó ṣe dé tàbí ìtọ́kàn rẹ̀ ń sọ lódodo tó ló bí ìsòyìn náà tán ọ̀nà ló ń tẹ̀lé sùn ẹnìkan. ẹlẹ́ẹ̀kejì a ní alkaasir no aláàkọ́ náà aláàkọ́ alkaasir almu'min àtọ́kọ́ a ní alkaasir òun náà òun náà sọ òdodo níbi nǹkan tó bìlì ọkàn rẹ̀ lòun ò sẹ́mi ẹ̀wà ó bẹ̀rẹ̀ sí aṣọ̀ṣọ́ ẹ̀ ẹ́ tán bá ní kí ló dé tó o fi mutí o ní kí ló tó o ní mutí ọlọ́run ní kóun máa mutí pé òun ò gbà fọlọ́run bẹ̀ òun ò gbà òun ò gbà fọlọ́run kankan àrùn dátì sàn òun òun náà kọ inú rẹ̀ àti tá rẹ̀ òun náà ti kí ni òun náà àlá ẹlẹ́ẹ̀kẹta wá dún tà òun bìlíìfù kankan ọkàn rẹ̀ ó fún ló wà bẹ́ẹ̀ bọ̀ oríkèé rẹ̀ ń ṣo ìmọ̀ tọ́tí bá fi ń ṣò rẹ̀ ó mì wípé ó kàn fẹ́ tan ó ti ní ó ní ó ní purpose ó ní reason mi ṣe fi ń ṣe ọkàn rẹ̀ pẹ̀lú fi ń flow kí ni reason wo ni wọ́n fi ṣe reason yẹn náà làmùnáfìkì náà máa fi ọlọ́run bá sọ pé àmùnáfìkì tá ẹ bá sọ fún wọn wọ́n ìdá kí ilẹ̀ lọ́n ámìnú kàmá ámìnú náà. ẹ gbọ́ lọ́wọ́ bàbá báwọn yóò kúrò sí gbọ́ lọ́wọ́ bàbá báwọn yóò gbọ́ kọ́lù àná nínú kàmá ámìnú sífà. àwọn ìṣòro àgbọ̀ lọ́wọ́ bàbá báwọn òmùgọ̀ sí gbọ́ lọ́wọ́ bàbá. àlà iná mu mu sífà àwọn ọ̀gá lòmùgọ̀ láti láyà àlàmú ìlà ẹ̀ṣẹ̀. ọlọ́run wa ní àwọn wọ̀nyí kọ̀ ó wà sójú méjì fún wọn táwọn èèyàn wọn kí ni wọ́n ṣe yìí wọ́n ti bá wọ́n nìyí wọ́n ìgbà làkú lẹ́bí ní àmù wọ́n bá pàdé àwọn sábọ̀ lọ́wọ́ bá lọ́nà kọ́ọ̀lù àmà wọ́n á sọ kí ni bí sọ àhán eríkì náà láhán agbọ́dọ̀ ọ̀rọ̀ wọn. wọ́n yìí náà fọlá òbí la ṣàyàfin ni àwọn èṣù wọn tán jọ ń ṣe papọ̀ tán bá ti jọ dá wà kọ́ọ̀lù àhán àwọn tó sọ fún àná ìnàmọ́ àwọn pẹ̀lú yìí ìnàmọ́ àná àwọn mùsùlùmí àwọn kan ti rẹ̀ ní àgbà hmm, kan so àkúnlẹ̀ yorùbá ó náà jẹ́lẹ̀ kẹta òun wá ṣe tó wà ní pé nǹkan o torí kìí tiẹ̀ ti ń sọ ó wá yàtọ̀ síbà lọ. the first ó àlá mùmíní àláì lọ́nà dáadáa kèfèrí àláì lọ́nà tí ò dáa munafiki ọkàn tiẹ̀ kúfùrù ló wà mí just like bí kèfèrí but òun ò tún wá wà man enough. ẹ̀wọ́ ó tún lojo lẹ́sìn òjò lọ́wọ́ fún ìmọ̀ rẹ̀ ó tún ní jàǹbá ó tún fẹ́ bí tre ó fẹ́ bí tèèfù kí ló àti bí tèèfù kọ́ èrí tèèfù wà lójú for yìí ẹnu kó fa ha bí tèèfù yìí kó fojú bí tèèfù yìí kó fọwọ́ bí tèèfù yìí kó sì fi action tèèfù but ǹdọ́ àlọ́kàn rẹ̀ change. lẹ́yìn ò fi rí i pé tó bá ti wò ó táì mélòó lànà bí i pé sáì mùnáfíkì ọ̀yà aya tó mùnáfíkì sáì mùnáfíkì mélòó ìdá kíni kájáká tó bá sọ̀rọ̀ yóò ṣe kíni yóò parọ́ kíni tí mo kó parọ́ pé ọ̀tọ̀ ni tó wà lọ́kàn ọ̀tọ̀ ni tó sọ. ó lè gbọ́ pé Yorùbá sọ pé èèyàn méjì ò lè máa parọ́ fúnra wọn kẹ́ni kankan nu wọ́n máa mọ jẹrẹ olódò pé yóò mọ̀ pé a ah, bẹ́ẹ̀ ni bá ń parọ́ fún òbá mọ̀ bá ń parọ́ fẹ́ẹ́ ń ké parọ́ mọ́ ìdí mọ́ wọ́n mọ̀ ní pé ọkàn rẹ̀ ọkàn pé kò ní dùbọ̀ ó fẹ́ dìbì. so torí nífàkù gẹ́gẹ́ la gbọ́dọ̀ fi máa call attention sí ọkàn ẹ gbọ́ torí nífàkù gẹ́gẹ́ la gbọ́dọ̀ fi call attention sọ́kàn. ara rahman ọlọ́run náà wípé ọ̀dà fáàmù sọ lẹ́sìn rí i pé níjọ́ tó bá padà fi mọ́ èèyàn lásán tó parọ́ tó ṣe gbogbo ẹ̀tàn mùnásìkì parọ́ ó sì sí ìfùfà débi pé ó sì tó gbàgbé pé ọlọ́run pa ìmọ̀ wẹ́gbọ́n mi ṣé àgbẹ̀ ní ìsìn bí ẹ̀ máa parọ́ pé mò ń parọ́ mò ń parọ́ níta ọ̀pá tí wọ́n á gbàgbé pé ọlọ́run pa ó rò kó di dòdòdò nígbà tó káàkiri rìbíjẹ̀ rìbíjẹ̀ rìbíjẹ̀ tó ti yúùsù mọ́ ẹgbọ́n sọ́lá òun ọlọ́run mùnásìkì ìyá ọmọ yorùbá fún ọmọ ọlọ́run jẹ̀bi ọlọ́run bó gbé wọn dìde papọ̀ bọ́ọ̀lù wọn dìde papọ̀ fàyàlì fún náà làwọn wọ́n tún wá múra fọlọ́run tí wọ́n lẹ́yìn ọ̀yọ́ ìkàmọ́yàlì fún náà làwọn kan ṣe múra fún yín wọ́n ti gbàgbé jẹ́ ìṣẹ́wọ̀n làwọn tó wà ẹgbẹ́ ó ti yóò sì máa rọ́ kí ìgbé wọn ṣe tó gbé ìdílé rẹ̀ pa ẹja tó ṣe situation pé èmi rọ́ kúrà ibi yóò ṣe bá bọ̀ cctv ní ó ti gbàgbé tó pé ìbúra yẹn náà ni máa ń fi ń protect tó wà lọ́kàn rẹ̀ ká má fi màgbé tó lọ́kàn ọlọ́run ti tẹ́kazú àìmánahùn jùnà wọ́n lo ìbúra wọn ní ṣíìdì ṣíìdì ń jẹ́ júnà pé ẹni tó bá fẹ́ jagun ṣíìdì sì fi ń jẹ́ kíkà bá dé sí ìjẹ́ tó mọ tó àlọ́kàn gbogbo aṣọ ni ó gbé bò tó fọ́ tìmọ̀ tó àlọ́kàn ọlọ́run tó bá gbé wọn dìde wọ́n tún wá búra fún ọlọ́run tó máa búra fún yín ìbúra wọn kí wọ́n fi búra wọ́n búra tó kẹ́kẹ́ fi bìlíìfù wọn náà ni ṣé ọ̀rọ̀ yẹn lọ àbí gbogbo aláì wọ́n búra fọ́lọ̀ níjọ́ ìfìyàmọ́ gẹ́gẹ́ bí wọ́n ti máa ń búra fún yín wọ́n yá àtàbù náà aláhùn aláṣẹ wọ́n àgbà ọ̀dà pé ó ti jẹ́ lọ ní jẹ́ lọ gbogbo ti yóò sì máa nì. إذا حدث كذب وإذا وعد أخلف tó bá ṣàdéhùn yóò lè fi ìtumọ̀ ẹ̀ ní wípé nǹkan tó àbí nǹkan tó fẹ́ ṣe ó fẹ́ kan fi máa wọ́n kàn sàn kan ní. wọ́n ilà tún mi náà kọ́ ọ̀nà tẹ́ ẹ bá ti trust nǹkan ṣe lọ́wọ́ yóò jàmbá sẹ́mọ́ tó bá òun ni pé ó sọ nǹkan kan táàtì rò bóun ṣe trust gbogbo tó wù àtà nǹkan ó sàmọ́ wà nǹkan táàtì trust táàtì accept wọn láti ọmọ gbọ́dọ̀ ní sọ́wọ́ ẹ̀sìn èyí ṣe tí a fẹ́ ṣe pé ìfowópamọ́ accept mi ok ẹ ẹ jẹ́ kí n ṣe kúrò fún yín bàtí lò ọlọ́run ọba ló ń bá díìlì àwọn àkàndá bẹ́ẹ̀ náà àwọn ẹ̀dá tó ṣe wípé tó bá tàwọn gan wọn mọ́ tẹ́fẹ́ tí wọ́n lè rí ìdí pé ìṣẹ̀bá ìṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀ṣẹ̀ àwọn lè rí body language pé lóò tó dàpọ̀ ń parọ́ yẹ àwọn tó wà ní intelligence wúlò ọlọ́pàá náà wọ́n ń tẹ̀lé yes ọlọ́pàá wọn ń tẹ̀lé òun náà lẹ́yìn bá àmọ́ ń lò táwọn tó ń náà fẹ́ fi lie detector ẹ máa wo expression hmm? àwọn ẹ̀dá ń tagbá tọ́lọ́ òmùnáfìkì òun jẹ́ kí inú tòun kó yàtọ̀ sí ìtàsí bọ̀tọ̀ yẹn wá wò ní sí o kèfèrí tóun dìdì ní ìbúlọ́dọ̀ lọ lọ́lọ́wọ́ gbọ́lọ́ngbọ́ mùnáfìkì náà gbọ́lọ́ngbọ́ àbí àmọ́ bá wa lò kẹwàá ní ti rí rahma ọlọ́run ọba tó tọ́lọ́run bá pàṣẹ káwọn èèyàn tí ó là á pọ̀ ọlọ́run wá ní ká akọmọdé jẹ. pé lọ́dọ̀ mi kèfèrí ni pẹ̀lú dájọ́ dájọ́ mùsùlùmí fún ilé ayé pé yín tá a fi sọ náà pé bóyá ó lè padà wọ pé kíní yóò fẹ́ ẹ lọ́dọ̀ ọlọ́run mùnáfíkì láti àmì ẹ ọlọ́run fúnra ẹ̀ ló fọ ni wọ́n. bí ọlọ́run ni إذا جاءك المنافقون قالوا táwọn mọ̀nàbí ti bá wà lọ́bí tán pé nashadu innaka la rasulullah ajẹ́rìí kó jìṣẹ́ ọlọ́ọ̀ni ẹgbọ́ ọlọ́ọ̀ni náà ẹ má gbé wa mọ́ra ẹ má parọ́ wallahu ya'lamu innaka la rasulu ọlọ́ọ̀n mà kó jìṣẹ́ rẹ̀ ni wọ́n jẹ́ wallahu yashhadu ọlọ́ọ̀n fi rìn ilẹ̀ innal munafiqin làkàbìrún òpùrọ̀ làmùnàfíkì ọlọ́run sọ pé wọ́n mọ̀mọ́ náà àwọn àtúgbọ́lá bíi nàfà kọ́sùn kí làánà káfàrú bíi láwọn ní rọ̀sùlì ní tí òjò kọ́lọ́wọ́n bá gbàgbó bàtà tán fẹ́ ṣe sọ́dá kọ́tù ní pé kèfèrí ni wọ́n ọlọ́run sọ pé kèfèrí ni. náà ọlọ́run ẹni tó jẹ́ kèfèrí lọ́dọ̀ ọlọ́run kí ló dé ọlọ́run tún aláwọ̀ tó fẹ́ máa lò lájọ fúlàmù ó ní bàbá fẹ́ fẹ́yàwó fẹ́yàwó lọ́dọ̀ ẹ̀yìn náà fún lọ́mọ ní tó bá hàn sí ti lè dáa ní yí iná nǹkan tó tó fi kú lórí nìbáàpù yẹn ẹ tí ó sì gbé bàbá sọ fún mi. ìgbèyìnṣẹ́ òun ò gbọ́ nǹkan wí ni àbí kò yé òun ni ẹ àbí òun. tọ mẹ́ta táwọn èèyàn pín sí i n tó sì mú yàtọ̀ wá ń bẹ náà ní alcohol n tó wà lọ́kùn. sẹ́wárí máa lọ́kàn tó wá pín sí mẹ́ta ẹ̀ ń tàwọn pé mú mi nìyẹn lára àkẹ́ ọlọ́run ọlọ́run wá sí ímánì ní nǹkan ẹyọ kan káàsọ̀ pé ah, is either you have it or you don't kò débẹ̀ tó bá ṣe pé ìdá thinking to a logical thinking wa ní ìdá ẹ̀kọ́ jẹ́ mi that is either you believe or you don't believe kó jẹ́ kó jẹ́ mi ọlọ́run kò débẹ̀. ìgbésò ímánì yìí ní láwọn àmọ́ láwọn ṣẹ́ tó hó àwọn èèyàn mọ̀ wá ju àwọn lọ́mẹ. èyí tẹ́ yóò fi wọ bẹ̀ náà àlàkí mọ́ ni pé ọkọ̀ pé ashhadu an la ilaha illallah tó sọ wọn náà ti ní aspect of iman ẹ̀wọ̀n kọ́dà kó mọ́ ti jìn kankan ìrún tó kí iman àwẹ̀ tó gbà iman ṣùgbọ́n ẹ má gbàgbé ṣẹ́ẹ́rí gbogbo àwọn nǹkan tá à ń yìí lóòótọ́ oríkì láti ń ṣe àwọn nǹkan kan ló gbọdọ̀ ti fún ọkàn rẹ torí kèrè ó fi rọ̀ pé ah ó gbọ́ ẹ kí n ṣe. fún indicator fún àwa tó ṣe wípé wọ́n bí sínú Islam kò lọ ó lè mọ̀ lọ because àtọ̀tún sì tẹ̀sí á fi wọ́ bẹ̀ tán oríkèé tiwa ló kọ́kọ́ wọ́ bẹ̀ ọkàn wa tó wọ́ bẹ̀ fúlì ẹni tóun jẹ́ kéde rí tóun wọnú Islam ọkàn tiẹ̀ ẹ̀bẹ̀ kan ti ródòdó tó lè kórìkè tẹ̀lé láti rí pé àwọn tó ń jẹ́ kéèsì rẹ̀ tí kúfù rẹ̀ bá lágbára jù tó bá fi gbà sílámù olóyè sẹ́fún sílámù torí pé ọkàn rẹ̀ lẹ̀ hojì tọ́ àwa táwọn jẹ́ mọ̀mí ní àwa mú èèyàn tó ṣe pé abẹ̀ láti rẹ̀ tó fi kẹ́límà nìkan náà ló wí alóhùn náà mọ̀mí ni ṣùgbọ́n lẹ́bù kan ni àtúntò kan tó ní kẹ́límà tó kẹ́wọ̀n máa mọ̀mí nílò náà lẹ́bù kan ẹ́ àkàwọ́ àtàwọn tọ́lọ̀ bá ní ká ṣe nìyí a máa fi wọn àtúnwá bọ́ síbi nǹkan tọ́lọ̀ ní ká má ṣe pé ọlọ́run bá ní ọmọ ṣe zìnà ìlọ́gbẹ́jẹ́ yìí ń wí láìlá ilẹ̀ láwọn ṣe ń kí òṣùmọ́ ṣe zìnà pé mo mi nílò òun náà mo yàtí mùsùlùmí lòun náà dàgbé ìmáàlì rò pé eléyìí ọlọ́run sáà ó pé àwọn iṣẹ́ ni ó máa wá fún ó ti wá kó nǹkan àwọn èèyàn pín sí mẹ́ta síbẹ̀ ẹni tó ṣe yí pé òun ṣàhádà ló ní àbọ́ràn ẹ̀yàn nìkan ní í ṣe àmọ́ gbogbo ẹ̀ṣẹ̀ ní rọ́lù. mùsùlùmí náà ni mọ́mí náà ààfin mùmìnì ti ń ṣẹlọ̀ tó ń kó ti fi láìláyọ̀ láwọn. òun ni Kùránì ń pè ní lọ́ọ̀lì mọ́nì nínú. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالمون ẹni tó pé lẹ́yìn ìgbà tó ń ṣe àhádà ìta ó tún láwọn nǹkan mi ṣùgbọ́n tí ń sábò síkẹ́ ní ara rẹ̀ gbogbo tọ́lọ̀ ní ọmọ ìṣèlú sí mo fi ní ìgbẹ́ kan. fàmílì wọn mọ̀kútà ń bẹ nù wọ̀nyí tó ṣe pé iṣẹ́ ìtẹ́ ó tún lọ ó tún gbìyànjú ó gba àwọn nǹkan tó jẹ́ kàbáyé rẹ̀ tó jìnà sí ó sì gbìyànjú bó ṣe ṣe tó ṣùgbọ́n ká ìgbìyànjú rẹ̀ ń kọ́ ó wá ku àwọn tó ṣe pé lẹ́yìn ìgbà táwọn bá páàsì tán àwọn tó fẹ́ ní gírèjì wa minhum sabiqun bil khair ibi tẹ́ ti mọ̀ wípé gírèjì wà yìí láàrin àwa ara ayé fìràwọ̀nù pé àwọn magician ẹ bá ń tápù Musa ẹsẹ̀ gbàgbà àgùntàn kí ni wọ́n sọ fún àwọn àìnà lánàá àjọ ṣé wà fún wa ní nǹkan tàbá wọn lẹ́bù mùsùlùmí àwọn kan left táwọn tù nìkan ẹ́ tó bá ti bá fẹ́ inú mi lọ kí n sì rí nǹkan bẹ́ẹ̀ tí ó bu ikún mi máa ṣe àjọ kí ni tòwárù tòwárù pé nàá máa fún ẹ́ kọ́dà jọ wà nínú kó bẹ́ẹ̀ lẹ́nu kọ̀rọ̀ bí ẹ̀ tún ní pòtíṣàn lọ́dọ̀ ó mú kọ́ rábù ju ẹni tá kàn fún ní ájúrò nìkan wọ́n bí wá pé choose one of these two o pàdé Dangote o kàn ní top ìṣẹ́jú mẹ́wàá àti kan fún ten million sẹ́mu ó ti bẹ̀rẹ̀ lórí ọkùnrin skin Dangote kì í wá fún ten million iṣẹ́ mọ̀ pé òun rò pé sẹ́yìn bá bá pàdé Dangote kí kí ló fẹ́ fi tó bá sọ fóun ṣe ẹgbọ́n òun ó bá ajuru ajuru nù ajuru lẹ́nu tó fẹ́ sáàpù immediate need tí òun mọ pàápàá nǹkan but èèyàn tó bá ṣe wípé òun náà ní business ẹ ó ti bí ìdẹ̀rí ìtàn pé problem kan mo ní tí n bá lẹ́yìn tí n bá mi sọ ọ́ pé tó ẹ bí ìṣẹ́jú márùn-ún dá kò tí bá lè yanjú ẹ pé tí n bá ti lè lò ó báyìí ní ti báyìí tó ẹ bí turnover mi bá jẹ́ ten billion tẹ́lẹ̀ yóò jọ ten billion ṣé kò ní wàá gba ten million mo kọ́ rọ́ọ̀bù lòun ó jẹun hmm? òun náà ni màá hà pẹ́à ní ìsìn bá ẹlòmíì ẹnìkan fẹ́ kírun pé kán sọ wípé mi ṣe kèfèrí ọtí mò ń kírun ní kára ṣe kèfèrí ló pè mí ni tọ́bajọ́ kírun ni lẹ́kùn kan lẹ́kùn kejì ó ní wípé ok mò ń kírun mo sì gbọ́ nǹkan tí n kíyé má ṣe ń ka fájà àtàwọn fájà má ṣe ń ka súrà àtàwọn mo sì lè gbọ́ àwọn àti ẹ̀ lẹ́kùn. Huh? ẹni tó bá ti kórè ìròyìn bá ti wọn rí ìgbádùn kí wọn sọ fún wọn wípé àjọ ah, ó ṣe ìdílé ìròyìn ẹ̀ka fún ọ ní ten thousand ten thousand ní wá rí ìgbádùn tí wọn àgbẹ̀ kò ká tó mẹ́ta làwọn tá a jẹ́ mùsùlùmí on the face of that bọ̀ kí wọn ṣàlàyé kí ní kan fún báwo la fẹ́ máa ṣàlàyé àwọn àdìsá náà ìṣẹ̀fẹ́ la tó sọ wípé ah, wọ́n lẹ́nìkan ó jáṣẹ́wó ó sì bá dá lóhùn ọlọ́run sì dúpẹ́ fún ó sì gbà. níbi ìbọn aṣẹ́wó àbí ẹnìkan ó mutí ẹ máa mú gan wọ́n tún wá sọ pé ó tún fẹ́ràn láti ṣe ẹ̀dá ṣé ìmọ̀ fẹ́ràn láti ṣe ẹ̀dá ẹnìkan ó báyàn ninety nine ó sì lọ lè bá olùjọsìn kan pé mo ti pààyàn ninety nine ṣé mo ní táwọn bá ó ní kò sí tọ́ba ó sì fòun náà sọlẹ̀ tó ṣe sọ́ndẹ́ǹt ó sì lọ bá onímọ̀ bá òkè tọ́ba rẹ̀ fún àmọ́ kò ní ìtò wa. ṣé wé èèyàn tó bàjẹ́ náìtì náà ibo ní ìmọ̀ni oṣù wa wa ibo ní ìmọ̀ni oṣù wa àlàyé rẹ̀ dákẹ́ máa gbọ́ mi dáadáa. ẹwọ ayé àti nfẹ ka mo ti ká jọ ọ̀rọ̀ mo sí Ọlọ́run bá ń sọ̀rọ̀ nípa àwọn sàbí ànábi sọlá nígbà tó sí tíwọ́pù fòjúrọ́tì Ọlọ́run wá ń sọ fún wọn pé ẹ má sọ tí kò kí ì bá wa sọ nǹkan kan fún yín ẹ wájú kẹwàá dì í kó má ṣe ń gbé nǹkan tó bá sọ yẹn ó lè bá jòdòdò ẹ yóò ti tẹ bá àtìsàn ẹ̀ sàbámọ̀ ṣé ẹgbọ́n mi yé ọlọ́run wa ni wà á lámù ànàfi kùmọ̀ sọlọ́wọ́ ẹ mà fojìṣẹ́ ọlọ́run bẹ̀ láàrin ànábì mi láàrin láàrin òfin òkun fi kẹsí rí mi nà àmọ́ sọ́pẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn àlámọ̀rí àwọn tíṣà tó bá fẹ́ tẹ̀yìn tó wá sí pé ànábì bá ń tẹ̀lé yín bẹ́ẹ̀ dàtí nǹkan tí kò ní wúlò fún yín tí ò ní wú àfẹnẹ tíṣà fún yín àbẹ́yìn fẹ́ lọ́ ànábì kò ṣe tánàbì bá ṣe fún yín gan láàánú tún wàhálà ló bàbẹ ẹ wàhálà pé ibi tó rí yín wà òun náà ní sáré ìbánikẹ́ ẹ mọ̀ lọ nǹkan míì sí lórúkọ àtọ̀dáwá ẹ ní bàtà gidi ẹ wá lọ́wọ́ wọn walakinna Allaha ṣùgbọ́n lọ́wọ́ bá kí ló ṣe kóre tó ṣe fún yín iman ó jẹ́ kí wù yín ẹ gbọ́ ilaykum al-iman ó jẹ́ kí ìmánì wù yín wa zayyanahu fi qulubikum ó ṣe lọ́sàn-án lọ́kàn yín kí ni túmọ̀ ó ṣe lọ́sàn-án lọ́kàn yín bínú ọjọ́ ká dúró gbogbo àná làmà áyà kí ni ó ṣe lọ́sàn-án lọ́kàn yín tá a bá lọ sí ọlọ́run ọba ló kí ìmánì wù yín ó lè kẹsàn-án àbí hábà lónìí èkí ni túmọ̀ wọ́n zàyà fi kú lónìí ó ṣe lọ́sàn-án lọ́kàn yín kí ni ìtumọ̀ tí ó bá sọ lọ́kàn yìí tẹ́rí zina tán bá lò Kùránì jíìpù púpọ̀ hmm? ẹ máa wo bí tó tó tó tó tó tó tó tó lọ́wọ́ bá sọ ìtumọ̀ méjì làwọn àbá fún ara yìí ṣùgbọ́n fi mú tùmọ̀ ẹ̀yọ̀ kan. kí láti pè ní kí là ń fi ọ̀ṣọ́ àti ọ̀ṣọ́ kí ni jẹ́ ọ̀ṣọ́ bóyá ló ń wò kí ni ọ̀ṣọ́ àdánmẹ́dàdí bẹ̀rẹ̀ tí wọ́n bá ní mo sọ̀sọ́ fún nǹkan kí ni mo fẹ́ fi ọ̀ṣọ́ tí mo ti rìn àti ẹ́ yóò dà fún ni tí kinní yẹn lè rẹwà yóò dà fún ni àmì ẹ̀dẹ́gbẹ̀rẹ̀ yes yóò yóò yóò ọlọ́run sáà lè fún mi sáà kí ni ìyẹn rẹ wà máa ṣàpá òun ni èmi ti wọ́tọ́ báyìí àbí ẹ̀rọ ṣàpá ẹ̀ńdẹ́jì ni mo fi dé ìlànà níta àti ọ̀tọ̀ ṣe òun ni pé ìyá ẹ̀dá ká fi achieve beauty àbí ká fi enhance beauty ṣé jẹ́ mọ́ṣáàlá tó náà a fẹ́ fi ọ̀tọ́ àti ìfò kí nǹkan fi rẹwà ó dà ẹwọ ẹ ti gẹ́ kíláàsì bàbá sí nǹkan méjì sẹ́ni kìí ti ké púpọ̀ ìka tó fi pé kọ́dà àwọn sí ìta àfáà náà àbí ẹ máa bọ̀ kí kìí yẹn ti rẹwà kí ni ń jẹ wà ẹwà ẹ beauty ṣé ẹ máa ti ń jẹ beauty ẹ máa bọ ẹ jẹ́ fún definition beauty beauty the quality of a person or a thing that gives pleasure. Cut. Eh? the quality of a person, quality of a person, or a thing that gives pleasure to the senses. Yeah, mashallah. Huh? Oh, normal definition òyìnbó ni. Ìbọ̀sẹ̀ nítorí pé àìsí ló dábàá àkọ́ ètò yìí lẹ́sìn òkú gbọ́dọ̀ pọ̀. Ọlọ́run sọ̀rọ̀, ó sì ní ìjọba lójú òbí ìmọ̀. Akírọ́nù sí ni. Ṣé ẹgbẹ́ mi tí tí a fẹ́ fi ọ̀ṣọ́ fi àjíǹde ju kí ni beauty beauty ni nǹkan tó rí lára nǹkan tó wá dé kínú oní pleasure pé ah mo gbádùn ẹ̀ àbí àdébí confam pé kọ́lọ̀ fún wa a ní ìyàwó tuntun pé ìyàwó tuntun sẹ́ni kọ̀ọ̀kan yín bá wò báyìí sàrọ̀ àtò tó bá yọ inú rẹ̀ ó dùn pé àṣẹ ah, mi mo nílé yóò fi pleasure òun lọ́lọ́run fi pe owó àtọmọ ní zinatul hayati dunya. ẹgbọ́n pé kò sẹ́ni tí ó ní tó bá ìrìn ìrìn àjò òní kò sẹ́ni náà mo lówó ìdí. sẹ́ni mo làwọn ọmọ yìí yóò fún yàn nínú tó pleasure. ṣé ẹ mi ṣé mo yé ọlọ́run sọ fún yín lóyìn ó bu ṣàwá àti nàìjíríà àwọn nǹkan tó ń fẹ́ kà yìí òun ṣe lọ́sọ̀ pé nígbà tó bá rí tó bá jẹ́ tiẹ̀ sínú rẹ̀ ó dùn pé àpèrè ah, mo ní yóò ní pleasure yóò fi pleasure náà ọ̀yá wọ̀zàlíyànà wo olórí. ọlọ́run ọba ìmánì ó ṣe lọ́sọ̀ ọlọ́kàn yìí òun ni pé gbogbo nǹkan tó wà ní kẹ́ẹ̀sì pé wọ́n tẹ́tẹ́ bá ti di bíi ìmánì tẹ́ ẹ̀ bá ti ṣe ẹ̀ máa feel pleasure bẹ́ẹ̀. sábà feel pleasure. pleasure tẹ̀ ń fi lè tẹ́ gbọ́dọ̀ fi lè ẹ̀kọ́ náà fi ní halawatu iman sweetness lápẹ́ sweetness wọ́n fi ní halawa bí dédé wọ́n tó bá lọ sweet ó rọ̀ kọ́dọ̀ tó bá wọ ìyàwó rẹ̀ bá ìyàwó rẹ̀ wà beautiful tó gun mọ́tò yóò lọ dùn kí ló dé pé iman ni wà fi the pleasure mi. ọlọ́sìn ní ìdóhùn tẹ́kẹ̀ẹ́ ṣe pé half past ilẹ̀kùn iman wọ̀zàjẹ́dà àmọ́zàjẹ́dà ń kọ́ sí ìlú bìkù iná ọkàn ilẹ̀ ti feel pleasure yẹn now present èèyàn tó kírun tí ò feel pleasure lọ́kàn ẹ̀ kò tí ì ṣe àkíkọ̀ rẹ̀. ìtumọ̀ zàjẹ́dà sí ìlú bìkù kéde ẹ àwa ṣe lọ́sọ̀lọ́sọ̀ kí ìfà ṣe lọ́sọ̀lọ́kàn nítumọ̀ ṣe lọ́sọ̀lọ́sọ̀ báwo ṣe wá máa tí máa ń mú nǹkan tó bá jẹ́ tó wà pẹ̀lú ìṣọ́ olùgbé téèyàn bá ní pleasure ń bẹ kì í súyàn ìlera pé èèyàn máa gbádùn tẹ ẹ bá ti wá rí ẹni bọ̀dẹ̀ láyé pátápátá ní tó bá rí pleasure ń bẹ náà ni ó mọ̀ dùn ní mọ̀ kọ́dà kó mọ̀ ta. yes everybody tẹ bá ti rí tó bá wo kankan mọ̀ kan ó wo kankan mọ̀ kan fún pleasure bẹ́ẹ̀. èyí èyí ọmọ nìyẹn ò lè sọ same pain for long. ibi tágbàpọ̀ wa wà wà ní wípé kí lọ́lọ́run bá sọ nípa àwọn kòkòrò zuyina lilladina kafaru alhayatud dunya àwọn kèfèrí tí wọn ìkẹlẹ ayé nìkan la fi pleasure wọn sí. náà aláwọ̀ tó ti máa ṣe ẹgbẹ́ tẹ̀ ẹ ti kó ṣe ní fitness àbí fitness tún ti yàtọ̀ sí fitness obìnrin àbí pẹ́ẹ́sì tẹ́yìn ó ibi obìnrin yàtọ̀ sí tomato àbí tí mọ́tò yàtọ̀ sí tilé tilé yàtọ̀ sí sọmọ àbí for beauty gbọdọ̀ wà beauty ni mú pleasure wà afẹ́ fi and enhance beauty láti àtìkẹ́ òun lẹ́sí rí ṣé kámátara wa ọlọ́run kan fẹ́ ni ṣé ẹ̀rù káwọn èèyàn ẹni tẹ́ ẹni tí ń gbọ́ òun tí ń fi rí báyìí ṣé mọ́tò ni ó inú rẹ̀ dùn ni tàbí ń gbọ́ tó bá gbá àná máa gbọ́ fún àánì sínú wọn náà bá dùn báwọn àti fíìlì ẹ̀yìn tó ń kálukú wá ṣẹ́ tara wa pé gbogbo wa la ní fèsì tó rin ah ah wàlúwà ìṣe ìbáṣe tó wọn lóko yìí ó dá orin kìíní ẹ̀ka tí bá ti gbọ́ báyìí tó ti máa ń fìlì ẹ̀ tó ó tó bá tó gbọ́ Kùránì tó bá ti bẹ̀rẹ̀ sí fìlì ẹ̀ pé alhamdulillah aláwa tó ti ìmánu tí ń bọ̀ wá ní ibi Kùránì. kì í ṣe tán pretend ni aládàbọ̀lọ̀ ló pàṣẹ ṣùgbọ́n lọ́ọ̀ fẹ́ ká fìlì ibi tá à ń lọ nù. wọ̀zẹ̀yẹ́nàwó kí ni tó tẹ̀lé pẹ̀lú ẹ̀rí o ní pé anything tó bá fi ṣe pé èèyàn bá find the pleasure ń bẹ̀ ni kò ní wúwo fún yàn láti ṣe. ẹ wọ́n ní ìmọ̀ bóyá gbọ́ ọ̀sẹ̀ ṣé iṣẹ́ ìṣe ìbá pleasure mi kò ní wúwo fún yàn òun làwọn sọ àbà fún bíi ìrọwà níbi nígbà tó tó pé sọdá sún bẹ ká súnmọ́ fún àwọn ìyàwó wa wíwọ sọdá tọ̀ bẹ̀ sọdá pé o tún ládá ní sọ́mọ́ ìyàgbá à ń gbádùn rẹ̀ ọ̀rẹ́ kì bí o sì lọ́sẹ̀ tó kí ọlọ́run fún dáadáa ìtumọ̀ ẹ̀ nǹkan tí èèyàn bá ń gbádùn kò sẹ́ ní ìṣẹ́nu kankan pé nǹkan tó gbà lórí ẹ̀rí lẹ́yìn gbogbo àmọ́ ìtọ́ fúnra wọn ṣẹka ṣẹka gáyà wa ń bẹ̀ ní pé kárí hàláwà ni dídà lọ. ọwọ́ pọ̀ ọlọ́run wá kí àwọn èèyàn tó pẹ̀lú ní ìbẹ̀ gbogbo àwọn àmọ́lù tọ́lọ̀ ní kò sí pápá tábí tí wọ́n rí hàláwà. irú ẹni yẹn kò sí nǹkan kan ẹnì kan kéékì bí wọ́n ń tì òun làlẹ́ ìdí ń sọ fún wa pé wọ̀jú ìlà tòrọ́tò àìní ìsọ̀lá ẹni tó fàlàyé kúrò àtọ̀ àìsí ọmọ ìwọ̀n òun náà ní ṣe pẹ̀lú pẹ́jọ hmm? ẹ mọ̀ gbọ́ ọlọ́run ní fàlà tààlámúná sọ́nùmá ó fi àlàhùn mí ń kúrò àti ààyùn ẹni kẹ́kọ̀ọ́ ò lè máa ń tà sí pamọ́ fáwọn tí wọ́n wà lùjọ́nà nínú ìkúrò àti ààyùn ní nǹkan tó tó tójú wọn bá rí báyìí ah ah lẹ́sọ̀ ló mú wa lọ́nà pé wọ́n fi hà ẹ́ máa tẹ́ṣẹ̀rí ánfúsù wọ́n tẹ̀lé bùlà ààyùnù láti jẹ́ náà nítorí tẹ́sí bá sí ìyẹ̀ bára àwọn olókùn tó ti gbádùn ẹ̀jù tójú náà bá rí báyìí àdúgbò wọ́n tẹ̀lé bùlà lọ́gbà ládùn ṣáháwà ní ìtàn tí pásán wọ̀ ọlọ́run tó wà láti jẹ́ náà làwọn àfáàfin sọ wípé ìnà tòlì tìtì dúníyà jannatan àjẹ́nà kan bẹ nílé ayé táwọn ń rí níbi ìjọsìn ẹ́ láàyè ṣe láàyè ṣe ìnà fìdírí àjẹ́nà àjẹ́nà bẹ nílé ayé jẹ́ tí ò bá wọ́rọ́ àjẹ́nà ọ̀gá olè mọ́wà àjẹ́nà tọ̀run ibi bá ìbádà òní òṣèlú tóbi rẹ̀ ìbádà kòlòkòlò bẹ́ẹ̀ ṣe náà ẹ̀yin gbọ́ mi tọ̀ so ká so wọ̀zẹ̀yánà wù fi kùlù bì kùnù zina lead ma beauty beauty fa pleasure ìtumọ̀ ẹ̀ ní wípé any act of iman lẹ́sọ̀ gbọ́dọ̀ wà ń bẹ òun wà láǹtó ní halawatu iman. ibi tí wàhálà ò ti dé òun ni pé tó bá ti pé nǹkan tọ́lọ́wọ́n anything tó bá ti ń ṣe kódà kó àti ọ̀sẹ̀ ọ̀pẹ ọlọ́run ọba pàṣẹ rẹ̀ tó o bá ti gbé tẹ́ẹ̀dì kó mọlé aláwa tó yìí máa hospital tó fọ́n lè ṣe then something is wrong. èyí tí ìsọ́nà fẹ́ ṣe fún ọ ni pé ó kàn fẹ́ kó fọ́ọ̀mù pé ọlọ́run àti ọlọ́run ní kò ṣe ò ní dáwọ́ ẹ wá kò ṣe pé ra náà náà á débi tí a ti wọ́n pè é. mo lo ọkàn rẹ̀ ní ìfẹ̀jẹ̀ clock bó ṣe wá ń fi ìbáyìí àgbákò tí máa ń ṣẹlẹ̀ níbi pé kéèyàn ṣẹ̀ṣẹ̀ kéèyàn ṣẹ̀ lọ́n o ní pé wàá lù sàtàwà. kí ló ń pè wọ́n náà lẹ́gbà wọ́n sì kíra inú oúnjẹ náà síbẹ̀ tó bá rí ni. àwọn àdájọ́ tẹ̀wọ̀n ìdájọ́ ilé ayé kílé ayé fi tò ní kéèké yìí tọkàn gẹ́gẹ́ ní ìṣù ayé tó ń ṣe dìná fífi tàǹtàn ní mu bọ̀sí kò ṣe wá fún ìsìnkú ṣe tẹ́jọ́ bá ṣe ṣe dìná lẹ́ẹ̀kan lásán lásán ó gbọ́dọ̀ fílẹ̀ ẹ̀dì irun rẹ̀ yes ó ti jòjò ó wà ní ìyálàjà wàhálà tó fún wàhálà tó sì ní ó wà lópin kò jọ ọmọ ó tún wá fẹ́ máa pìrìtẹ́ńtì káàdì máa gbé kan sí ọ. ìyàwó pọ̀ pọ̀tún bàtàwọn èèyàn kì í mà ń gbé ìyá ni òun ni wípé sẹ́mà wípé yíyà méjì bá ń jẹyàn tíyà hmm? méjì bá ń jẹyàn tọkàn bá ti síríọ̀sì ò ní fìlè tó lájú ẹni bá ń rẹ lọ́bẹ wọn ní sẹ́yìn rẹ lọ́bẹ kọ ẹ̀fọn tó wá bàjẹ́ ẹgbẹ́ ah, ah, ẹ̀fọn kò ní ìfún ẹ̀fọn kò ní ẹ̀fọn náà bẹ́ẹ̀ ni ẹni tó ṣe wípé ọ̀rẹ́ jì ọkàn rẹ̀ ti bàjẹ́ nítorí fi mú un débi bọ́sàn nípa ẹ̀bí nìkan ó ti lùsì sẹ́ńsì síbi kò wà sẹ́ńsì síbi mọ́ sí ìgbà kan káwá ní ah, ọkàn rẹ̀ kò ní màgà kan ìjẹ́ bàbá mi ìwọ̀n sáà nàbí ńlá gbà iyì tí fi ń jẹun ṣé kò tó ẹ dákẹ́ wo ọ̀rọ̀ yìí Ibn Taymiyyah rahimahullah Ibn Qayyim ló gbọ́rọ̀ ìwà lọ́dọ̀ náà ó tó dáa púpọ̀ Ibn Taymiyyah sọ pé mo fẹ́ kálábà rẹ̀ pé kí n lè wá tu fúdà àwọn tán bá ìkàlábà lọ káwọn náà káàkà fúnra wọn kí wọn mọ̀ sí a ah, kí wọn wọ́pù wọ́n sí. Ah. Ibn Taymiyyah ni ìdá làmùtẹ́jì lèlà àmàlì àláwà. Ìdá làmùtẹ́jì lèlà àmàlì àláwà. Iṣẹ́ kan tọ́lọ̀ ọba pàṣẹ tó lòun dánú tó fẹ́ràn. Ìwọ́ wá ṣe òfin fitness. إذا لم تجد lil حلاوة halawatan fi qalbi. ó ṣe nǹkan tọ́lọ̀ ní kò ṣe tó tọ́lọ̀ nípa ṣe ó rí dúdùn rẹ̀ lọ́kàn rẹ̀ wọ́n ṣìrá ha ó rí nígbà tó ṣe ọkàn rẹ̀ sí ìwọ́ ókùn nínú yóò máa dùn anybody tó bá ti kìyàmù lélẹ̀ ọmọ inú tó bá ti kìyàmù lélẹ̀ látàkì yìí ẹ̀gbọ́n kọ́là kò mọ́ dùn ìdùnnú ó lò ó kéré jù bóyá three forty four àárọ̀ ẹ̀gbọ́n ó gbádùn ìṣirọ́nù sẹ́mi tó bá ti fi rí bẹ́ẹ̀ òun ni wípé kìyàmù ilé ni téèyàn máa ń ṣe nígbà téèyàn sílẹ̀ láti fi sílẹ̀. pé ṣe ríyáwù rẹ̀ ẹgbọ́ ṣe ríyáwù rẹ̀ òde ṣe ṣé ẹgbọ́ fi wọ́n náà ló ti dé ìrìn ọ̀rọ̀ kìí ṣe túláàjì tó bá ṣe tẹ́lẹ̀ ibi tí ìyáwó rẹ̀ ti lè wá ní kó jí kó sọ fún yàn àmọ́kọ̀ tó sọ fún yàn ó kọ̀kọ́ gbá dùn wàláì. irú dọ́kítà láti ìmọ̀ nù ó ń kálukú ẹ̀sìn kúrò àti ẹ̀sìn kálukú lè ìdílé ìgbà bẹ́ẹ̀ náà la ṣe fẹ́ kárí ibi ìran bẹ́ẹ̀ la ṣe fẹ́ kárí ibi ìjàká bẹ́ẹ̀ la ṣe fi sọ́dá kan ibi tá à ń lọ gẹ́gẹ́ tó o bá ṣiṣẹ́ kankan fọlọ́n tọ́lọ́run ọba ń pàṣẹ rẹ̀ tó sì yọnu sí ó wá rí àdáwà fi kọ́lí lọ́kàn rẹ̀ wọ́n ṣìrọ́ ha ó lọ́kàn rẹ̀ wà ó kú kínú rẹ̀ dùn fọ̀tẹ̀fìbò sọ̀pẹ́tì sẹ́ sọ̀pẹ́tì pé kárígà àbí àti wọ́ ẹ tàbí kárígà ti wọ́ àbí mọ́tòmọ́tò o ti jọra ẹ lójú àbí o ṣe ń torí nǹkan míì àbí o láwọn nǹkan míì tó ń ṣe tọ́lọ́ ọ̀bọ̀ òfin dé kórè hàláwà. ọ̀nà méjì ni èèyàn lè máa ṣiṣẹ́ ara tọ́lọ̀ mọ́ fífún ẹ̀ sáìn ni òun ṣe pé bó ṣe wá ń gbìyànjú bọ́ lọ́kàn mi ti wá dé báyìí ìfihàn gbá kọ́lá fún mo ti máa ń gbìyànjú ọmọ wo àwọn tó jẹ́ lẹ́tí ó dà pé ọ̀rọ̀ mi fẹ́ pọ̀ jù ó dà pé mo ti ń jẹun jù mo ti ń sùn jù mo ti ń rẹ́rìn jù mo ti ń fa àwọn issues kan tó yẹ kí n fà jù nǹkan sọ pé nǹkan tọ̀ ó gbọ́dọ̀ máa rí ó fi lẹ̀ bọ̀tẹ́ wọn táwọn èèyàn ń ṣe tó tó wọn mọ́ òun ti ń sí ìkọ́sùà yóò máa fún máa wá fún máa wọ tó sí ibi nǹkan tí ó sí ìkọ́sùà òun tó sí ìkọ́sùà sí ìbọn yóò máa ìṣú títí tó bí a nǹkan kan láwọn ọba àgùn ìfẹ́ kan ni òun máa rí lágbàmbẹ́. bí a ti ń fi ìlẹ̀kọ́tọ̀ àti bá ti ń jò ìtumọ̀ tó padà máa wá ni pé yóò máa wá pleasure ń bò mí. òun ní ẹ̀sìn pípọ̀ lábàjá ọkàn rẹ̀ ó ti lé ó di pé wọ́n ní ah, eighty six náà. ebi kan ní pleasure láti lé. ìdá lam tajid lil amal. حلاوة في قلبك وانشراء فاتح إلى ابن تيمية رحمه الله قال فإن الرب تعالى الله باوا إن تقول يعني شكور فإن الرب تعالى شكور الله شكور كيف ما شكور شاكر ولا شكور ṣàkúrù lẹ́nu tó ṣe kékeré lọ́dọ̀ rẹ̀ pé kò wá no matter ẹ̀kọ́ mọ́ náà láwa náà ó wá rí àná ó ti fẹ́ iṣẹ́ yẹn nǹkan ti ọ̀ ẹ máa gbọ́ ó ní ìyá yín ibi ìpẹ́ mi wá fẹ́ fún ọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọ ṣàkóso pé ní tó ní ìgbẹ́gbọ́n lọ́mọ ṣàkóso ti yá ní anáwó làbúdà àyùfẹ́ ìbàdà àmìlà àdà àmàlì fi dúníà mìíràn aláwà ti yẹ jíjù àfẹ́. ọlọ́run ọba gbọ́dọ̀ yóò ṣe bẹ́ẹ̀ ni ẹnìkan tó bá ṣiṣẹ́ fún yóò fún yóò san lẹ́sàn lórí iṣẹ́ rẹ̀ níyà ajé ní ìgbádùn kan tí ó gbádùn lọ́kàn rẹ̀ lọ́kàn rẹ̀ ó fún un wọ̀kúwà yóò fún lágbára lẹ́ẹ̀dì tí kí n bá ti kìí àmọ̀ lórí yóò sàn lágbára láàárọ̀ sáàdì ah, tí a ti dá ìdúró sí fífún tí mò ń ṣe yìí ní ti gbọ́dọ̀ sí lágbára kò sí jẹun lórí ìrìn kan. ẹni iṣẹ́ tọ́lọ̀ bá ti gbà so kọ́ńkálukú wa àti ní practical way ẹni tọ́lọ̀ bá ti kìí àmọ̀ lórí rọrùn fún kó máa gbé sáńdáàdì pé bóun ṣe máa ń fírì rẹ̀ ni kó máa wá bí àwọn sẹ́yìn kùnà pé tí ó máa ṣẹ́tù ọ̀sẹ̀. àwọn kan bẹ́ẹ̀ tí wọn níjọ́ tó bá ti sọ́dá pẹ̀lú ọmọ ìdílé aláwà wàláyé mọ́ tí wọ́n sà fún yàrá inú mi ó kàn sáà máa ń tún aláwà rẹ̀ pé ojú ẹgbẹ́ ọlọ́run bá pé mo gbà mo fẹ́ràn. Taking facility and for you kèfèrí tí ò bọ́ lọ́n gbọ́ ṣe é mọ tó fà sí kèfèrí pleasure yes ó pleasure ibi tẹ́ kó ti pleasure ó bá ti ó wá wá artificial problem tó fẹ́ sọ wọn láwọn kan bẹ tán jẹ́ tani nature of them pleasure show you the gospel lè live life without pleasure. òun lẹ sí rí fánàmì sọ̀tọ́là sọ pé wọ̀jú ìlà fúnra tó àìní a ti ìdùnnú mi síbi ọ̀run. Ibẹ̀ Ibn Qayyim sọ pé ìtumọ̀ ìtumọ̀ náà fi fàyínà rọ́bà ṣàkóso wọn ni pé ọlọ́run ọba ò làbúdà ẹ̀yìn sí ìbàlẹ̀ àmì làálà àmàlè sí dúníà min halawatin yajiduha fi qalbihi wa quwwatin wa shira wa qurrata 'ayn fa àìsàn ìlànà yẹn jì dáníkà anytime tẹ́rù bá ṣiṣẹ́ kan fọlọ́n tó bọ́lọ́n sì yọnu sí tí ò bá wá rí fa amaluhu madhul madhul dáfọ̀nà ìtumọ̀ pé nǹkan kan ti wọ bí iṣẹ́ yẹn nǹkan kan ti wọ bí iṣẹ́ yẹn ó jọ níta bí ìfọ́lọ́n ọba ló ṣe fún nǹkan kan ti wọ fa amaluhu madhul. So essence was zayyanahu fi qulubikum. So intent ìmọ̀ yẹn fi láwọn example. Ẹ sì mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run rà níbi sọ àṣẹlá ó clear. Ṣùgbọ́n sẹ́ ẹni tọ́lọ́run bá sọ fún wọn àti àtúnṣe. Ẹni tà tó bá ti sọ̀rọ̀ mímọ̀ wọn, jíjọ́ sì fún un, ẹ̀mí wá sọ́dọ̀ wọn, yóò ní wọ́n máa yẹ zakaru illa ulul albab. Ulul albab ló mọ̀ sọ pé ẹnì kẹ́kọ̀ọ́ ní láti àfàṣẹ́ ńlá káyìí ìtumọ̀ ẹni tó wọ́n expect gbọ́dọ̀ fún basic knowledge kan náà ló fi lè mọ ìtumọ̀ tó fi wé ẹ tó ṣe ṣe basic knowledge ti èdè láwùí o according to èdè ẹ̀gbọ́n pé relation matter of word kan indomini gangan láàrin yín kì í ṣe iṣẹ́ ìpadà ń tù sí kò ló kwalẹ̀ ẹ ó ṣe lọ́sọ̀ ọwọ́ kan wa ẹ̀wọ̀n tó ti wù ó ṣe lọ́sọ̀ ẹ̀mọ̀túmọ̀ rẹ̀ ẹ̀mọ̀túmọ̀ rẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ ní ìsìn báyìí lọ́dọ̀ wa àmọ́ wá ń jọ ọ̀pọ̀lọ̀ kó sàdé kó sún kó kẹ́ wọn sàdé kó dáadáa wọn kó sàkóso fún wọn. sábà ń tẹ́ parí kótó bá tó wọn náà lọ́dọ̀ ó bá wọn làbàwí sí i. iná ńlá ya múlò bí láti wọ́n ní ìsáyé ìsáyé lórí kùrùbá wọ́yẹ́ ní àárín ìfàṣà ìsáyé wà ló bá bí i. àbí kí làwọn bàbá mọ́tò bá bí i. àbí àti kí ni fún. tá a bá bìrì àti kí ni jẹ́ tẹ̀gbẹ̀lẹ̀. tẹ̀ di àárẹ̀ ìfowó arìtùkún tẹ̀m̀bẹ̀lẹ̀kún tẹ̀m̀bẹ̀lẹ̀kún náà ni. Táì bá tún gbé ọ̀tẹ̀ ẹ̀gbọ́n mi fi sí ọ̀tẹ̀ yìí ọ̀dà kí lọ́tẹ̀ ẹ máa wò ó. Ẹni ta ìsábà ní gbọ́ ọ̀tẹ̀ ìṣẹ́mọ́ táwọn ń gbọ́ yé ju. Òun ní pé ìlú àyàká ló ń pé ìlú méjì ẹgbọ́n wọn àbí nìkan bẹ tó ti tò tẹ́lẹ̀ ẹnìkan bẹ dàrú àbí ẹnìkan bẹ tó fẹ́ràn àbí wọ́n sọ̀tẹ̀ mí nì. ẹnu bá gbóyè ẹ àwa ni òkè tó bá ṣe yí pé báwọn bá mi ẹ ẹ pé báwọn bá mi tó bó ló ṣe fẹ́ tú fàyínbà tó ti dáhùn mọ́lẹ̀ tó tọ́kàn bá sọ̀tẹ̀ lórí kan. gbogbo kan la máa ń tẹ́ẹ̀kì bá a mọ̀ mi. a sì mọ̀ túmọ̀ tó bá wàá mọ̀ túmọ̀ ẹ̀ tó fi ká gbọ́n tó lọ́wọ́ bá ń náà tẹ́ ẹ fi lè wò ó ẹgbọ́n táwọn ẹ arábì ni zayinu quran zayinu zayinu zayinu quran bí ẹ ṣe lọ́sọ̀ọ́ pẹ̀lú ohun yìí. ṣé ká daṣọ bo kùránì kí ni ìṣúná ìtumọ̀ ẹ̀ nǹkan tí ohun dúndùn pleasure wà bẹ́ẹ̀ kọ́mọ̀jọ́ kùránì kan láǹtà ohun náà làwọn ń gbóni fi ń gbóni pleasure ni àbí náà ọlọ́run bá lọ́kọ́ tó tì mí tábà fún wa dùn sí ṣé ti ó wá wọkàn yín náà láǹfẹ́ ẹ fọkàn yín kírètì díútì fún un ẹ fọ òun yín kírètì díútì fún létí yín oṣù wọkàn yín. zina la lò fún díútì a sì máa ń gbọ́ yín di àwọn àfáàmù ní àbáwọn àfáàmù lẹ́tí máa ha ẹ máa gbọ́. nígbà bá ní ká àwọn ayé àwọn obìnrin wọ́n lọ́dún sílẹ̀ ẹjẹ́ lẹ́tà òun náà ẹ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ yín fáwọn mìíràn àwọn tó torí bíútì àbí. a ti máa ń sọ ah wà á tó ti dojúlẹ̀ ìdíjì wo ló dojú lọ ẹ́ àbí. tó tó máa ń dákọ̀ zina beauty máa ń bí beauty ni wàá mú pleasure wá lẹ́fù mẹ́ta ni ìtumọ̀ yẹn lẹ́fù mẹ́ta àwọn lẹ́fù ẹ̀yọ̀ kan náà la máa ń tú àwọn sì tó ti wáyé rí máa tó ti wáyé rárá kẹ̀kẹ́ kọ́lá tó sàfẹ́mẹ́ntì lórí ẹ̀ wọn náà fún wa pé sọ nǹkan wá sí lọ́sọ̀ tó zina yẹn kò ní halawa kò sí wáyé halawa táwọn sọ ṣẹwàá mọ̀ nǹkan tá a ver, les jalaba. Ponte tan uno que vaso, mahabba y sed. ثلاث من كن فيه وجد حلاوة الإيمان. إقامة مẹ́ta حديث أنس بن مالك بخاري إقامة mẹ́ta ọ̀bẹ́rẹ̀ bá ti lè ní yóò rí sweetness of iman mẹ́tẹ̀ẹ̀ta ní ti pẹ̀lú ìfẹ́. أن يكون الله ورسوله ahabba ilayhi mimma siwahuma ó sì kọ́ lọ́wọ́ àtúnṣe rẹ̀ ó kù ju ẹni sìn lọ téèyàn bá fi tájẹ́tì mahaba lórí halawa àwọn ò lé emphasis much lórí ìfẹ́ à ń lé emphasis much lórí ìbẹ̀rù ìfẹ́ nípìnlẹ̀ ẹ̀sìn ìbẹ̀rù làá fi ń wọ́n èèyàn pé méje kan gbé ọ kú o ẹ̀gbọ́n mi ńjẹ́ lè fi jọ ni bàbá àlàyé kan olówó kan sọ fún pé lágbájá in three years time máa fún ẹ lọ́mọ mi tí wàá fẹ́ wọn àti ìjẹ́rìí tó fẹ́ fẹ́ wọn ẹ̀fọ́ àfẹ́ ti dé nù orí ti dé nù for three years ló fún kí ló mọ̀ sí pé ó nígbà ní ìgbéyàwó láàrin three years àbẹ́ẹ̀kọ́ so o ní ìdí ìbẹ̀rù yẹn kó o má fi lù sí ìtọ́ ní ti káwọ́ tó wà fún un òun ní pẹ̀lẹ́. afẹ́rìn lọ́sọ́dọ̀ lọ ní tí máa ń mú èèyàn fẹ́rìn mahaba tí ẹni tó ṣe kó ní kásìn ààrí ààrí ìgbà kìá á ti gbá ìrìn pẹ̀lú ìtọ́ ọlọ́run mò ń bọ̀ wá o mò ń bọ̀ wá o. àmọ́ bí bá ṣe pọ̀ wá ń bọ́ náà ṣe ti dábọ̀ bá ṣọ́mọ́tò sùrọ́ọ̀tì ṣètọ́nù wa ní sùrọ́ọ̀tì rẹ̀ náà fẹ́ jòkó bẹ̀rù rẹ̀ wọ́n jò gbé ọkọ̀ òun ni bẹ̀rù fi wá. bẹ̀rù dì náà o màá rí tó ìbínú mi o bẹ̀rù ti jẹ́ ìwọ́n náà ni wọ́n àfẹ́ tì ní nígbà tí gbẹ̀mí ṣe òní sí kò má kò fi kó fi máa wọ́ọ̀kì tó lọ pé má dẹ̀ra lẹ̀ o ẹ́ má dẹ̀ra lẹ̀ wọ́n lè kidnap ẹ o o lè má débi tó ń lọ o onídìí ọ wá kù kàn èèyàn fẹ́ràn yìí èèyàn níbi tí àwọn lọ wájú ẹ gbọ́ bó ṣe rìn díẹ̀ ó fẹ́ rẹ̀ ọ́ pé a ah, ti rìn rìn yìí náà ẹ́ a sì gbọ́dọ̀ rí ibi dáàbò kí ló wá ní láti máa fúnṣe ọ wá ní the hope rọ̀jà kí ni wọ́n kó máa ṣe fún ọ ní pé ó máa rántí pé ah, a gbọ́dọ̀ bá dèrè ẹ̀wọ̀n oúnjẹ tá ti tò kalẹ̀ ẹ inú òun ní ọ̀pọ̀ pé ọlọ́run bá ń tàbá wà lìjẹ́ ńlá a sì wá ẹjọ́ ta ọgbọ́ má jò rẹ̀ má jò rẹ̀ ẹja lọ. rọjá ni yóò máa push káwọ́fù ló máa fi ṣe gáàdì tó máa kù lójú ọ̀nà màhábà ní àṣù. bẹ́ẹ̀ ni ìṣeré àmọ́ ò gbọ́dọ̀ wá mọ́ni mẹ́tẹ̀ẹ̀ta o torí tó bá fi lè ní tó bá tó bá ti lọ tó bá ti lọ tọ̀ kankalẹ̀ àwọn èèyàn ń dójọ ṣùgbọ́n ń dójọ ẹ̀mí rẹ̀ ń dójọ ilé ayé ń dójọ hàn. tẹ́tàrà wá dúró níbi tó sọ pé ní ìfẹ́ kan lè mi fẹ́ ṣe kò wá wá mú káwọ̀fù àti rọ̀jà sámájọ́sìn òun yóò ṣe irú ìfẹ́ àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ gbàgbọ́ sẹ́kó ṣe rí èèyàn tó mà kéèyàn máa fẹ́ràn èèyàn tó kò lè rí fẹ́ láyé ẹ́ bóyá ní sọ́ọ́ ti wo píṣọ̀pù àbótilẹ́yìn ìpolówó ní cross lórí èèyàn pàtó tó ń tètè wọ́n wà lúwà ẹ̀yìn ẹ̀ wà lú ẹ̀ òkú náà ló ń ti bí òun fọ́dà kò gun mọ́tò lè gbogbo yóò gun òun sẹ́wọ̀n tó sì máa ṣe wọ́n wá sọ pé kó jẹun kó lóun ò jẹun pẹ̀lú ojúmọ́ kò wá kẹ̀kẹ́ náà kò wẹ̀ gan pẹ̀lá ìlọ́ba ìlọ́ba àtàkì àtà tó fi kú kò ní lè fi pàṣẹ ìfẹ́ nìkan lòun mi sì gbèjà yé mi èyí ìfẹ́ nìkan sí tì ó gbọ́dọ̀ movement yẹn ẹ́ onídìrí mahaba rọjá tó sì ní but àti àti ìṣègbà same time for ìlú mọ̀ wá bọ̀ tó hà tí wọn ò ní gba three months lọ́wọ́ báyìí so làwọn sálàfù wa fi ń sọ pé mọ̀nà àbàdà ọlọ́ọ̀hà bìlàfẹ́fì wáṣà ẹni wọ́n bẹ sílẹ̀ pé ìfẹ́ nìkan náà nìkan wí fọwọ́ ọlọ́dà fọwọ́ sì dé ẹni tó ń fẹ́ ó ti fóònù flam torí bẹ́ẹ̀ ọmọ tí wọ́n sọ tẹ́bá ní kó kírun yóò ní ìbẹ́gun òde kírun nígbà pé ìfẹ́ tó sọ ìfẹ́ ń bẹ èyí sì kankan wọ́n ní kó jẹun kó wòlé jẹun wọ́n ní kó nù kó nílẹ̀ kankan tó wòlé onírú bẹ́ẹ̀ táwọn kan náà tún fi fẹ́ mú tó bẹ̀rẹ̀ ah, owó ìbùkà owó ìbùkà owó ìbùkà yà ọmọ ànábì náà ní sàmọ́tò fún fẹ́ràn ànábì lé rojú rẹ̀ ànábì lé rojú rẹ̀ ànábì lé ẹgbẹ́ ó fẹ́ràn rẹ̀ àyìn fẹ́ràn rẹ̀ lọ́lọ́run ti sọ fún ọ òun ò ṣerú eléyìí òun ẹ sì yìí nítorí òun gbé wá ní pé nǹkan tó ń tó ṣèbó náà lọ́ pàtàkì ẹ̀sì tẹ́ bá fẹ́ràn ọlọ́run tó kì í ṣe fẹ́ràn tẹ́ ní wẹ́ tó ò ní wọ́sọ̀ tó ò ní wúlò fún rẹ̀ tó ò ní wúlò fún ìyàwó ẹ̀ tó ò ní wúlò fún ẹ̀ ìfẹ́ wọn wà àwọn kí tẹ̀yìn máa púṣẹ̀ pẹ̀fún òun yóò máa púṣẹ̀ pé ìtọ́lólùfẹ́ mi ni kí n ṣe máa ṣe. haya ni ẹ́ẹ̀sì gba tó fi gbogbo nìkan yóò sọ nígbà oúnjẹ rán anábì oúnjẹ rán anábì wọn ló ń jẹ rán anábì béèyàn bá fẹ́ràn yàn kódà béèyàn bá rẹ̀ tó bá jọ èyí fẹ́ràn láti kódà ìfẹ́ bèrè lóṣù kọ́lọ̀ kó kí àwọn òbí wa tó bá ti kú àtàwọn olóògbé tó fún àwọn tó sì wà láyé kọ́lọ̀ wọn lè wọ́n. téèyàn bá fẹ́ràn ìyá rẹ̀ tó bá tó bá fi gbọ́ anything tó rí léèkì ìmọ̀ lásán ẹ mo ti wáyé téèyàn bá fẹ́ gbá tó fẹ́ gbá tó kàn sọ̀rọ̀ ìyá mi pé iṣẹ́ wa rí mọ̀mọ́ yín àti ilé kan ni wọ́n wá jọ rẹ̀ pé àwọn ni kọ́tà ti dá fún ẹ̀ báyìí yóò rí gbogbo bá mọ̀mọ́ ní àti ilé ẹ̀ka wọ́n jọ wá jẹ́lẹ̀ fọ́tà gbogbo àti wọ́n jọ lólé nígbà mo gbé e sí gbogbo ẹni tó bá ti jọ ẹni tó bá dírẹ́sì bíi rẹ̀ ẹni tó bá sọ̀rọ̀ bíi rẹ̀ bẹ́ẹ̀ náà ló pé bá a bá fẹ́ràn ọlọ́run á fẹ́ràn àwọn tọ́lọ́run bá fẹ́ràn. yes so ṣe wá nígbà tí wọ́n ń sọ yìí àti kìnnì aslu halawa gangan bá mi ṣe sọ́nkà òpàhápà a ní ìdíhàwò a ní ìdíròjà a kàrà sọ̀rọ̀ délé hmm? a ní ìdíhàwò a ní ìdíròjà a máa pàhápà sàlẹ́ àtúntò mọ̀nkú nàfi wọ́jẹ̀dá àlàwọ̀tò nǹkan mẹ́ta téèyàn bá ti lè lára yóò rí iṣẹ́ tó fi mọ́ ayẹ̀kùn ọlọ́hùn wọn sùúrù àhábà ilé yìí ni màá ṣùwà pẹ̀lú àtòjíṣẹ́ rẹ̀ ó kù jù ẹni ọ̀nà màhábà wà á jọ ìgbà lùmọ̀ kó fẹ́ràn ọmọnìyàn láyọ̀ ìbúhù ìlànà ó sì ìdájí ní fẹ́ràn àjùgbá torí pé ọlọ́run ọba fẹ́ràn ẹ̀ dákùntọ́lọ́run ọba fẹ́ ní í ṣe wàláhì mo sì fẹ́ràn ẹgbẹ́ náà mahaba tá a bá pa aláwọ̀ kọ́ ní primary àtọ́lẹ́ pé secondary mahaba wà á yẹ kọ́ra kó hẹ́ẹ̀tì hẹ́ẹ̀tì jẹ́ opposite lọ àyàwúdà tó fò kó ní ìrà rẹ̀ fi ká iná ní ìlú gbọ́dọ̀ sí kúkú mọ́ báyà ìdí àǹkọ́bọ̀ ọlọ́hùn lẹ́yìn àtọ́bọ̀ ti yọ kúrò bẹ́ẹ̀ kàmáyà kọ̀ọ̀ àyùkúzà fàfìlà kẹ́tì ò sí ní láì kẹ́tì ò sínú náà kí ni ìtumẹ̀ ìtumẹ̀ ṣe torí pé ẹ̀ṣẹ̀ fúfurú ọlọ́ọ̀bá ti tẹ̀sẹ̀ kò ní ní àláwà mẹ́ ẹ wọ́n mi tí ó hẹ́ tiẹ̀ ní ìgbẹ́ pé bí wọ́n ti ò sínú náà ni ọkọ̀ sì tẹ̀lé bí i àti pé bí ẹ̀yìn ó ṣe ní àláwà bí mo tó bẹ́ẹ̀ náà ni ìdìnnà ó ṣe yóò ṣe rọrùn sí i pé yẹn tó kílẹ̀ ń ṣe ń bẹ́ẹ̀ òun lẹ́bí báwọn èèyàn fẹ́ẹ́ ṣe jìnnà ọmọ bá ṣe àwọn sì báwọn ní àláwà bẹ́ẹ̀ ní kí n sọ pé ṣé ìṣẹ́bẹ̀ẹ́ ni pé à èyí tó dá kí lọ tó kúlọ̀ wí Ah, òun náà wò sí èèyàn lè ní ah, lè ní ah, wò àwọn òṣè ìṣúná o ọlọ́pàá ti dàdé bọ́kú lè ti nífẹ̀ẹ́ orí bẹ́ẹ̀ tí ò da lòun rí àlá rẹ̀ ó fi ó fi ó tún kọjá kéèyàn má ṣe ìtọ́jú ara rẹ̀ pé ń dọ́tọ̀ bá fi ní mahabatullah ọlọ́run jẹ́ kí nǹkan tó jẹ́ ẹ̀ẹ́sẹ̀ àti yóò wá lọ́wọ́ ẹbí gbogbo ẹbí ó fi nǹkan tó kúrò sẹ́nu lẹ́kùn sáà náà bá ti wá sọ yìí tàbá wá ní èèyàn ah, ẹjọ́ kúta fẹ́ràn ọ̀lọ́ ah, tó tó èmi èkìlì gẹ́gẹ́ lọ́gbà tèmi ó pọ̀ síbò kòsìkò kàrò orí sàmùtọ́wò lásán ó rò pé táà fi ń sin lọ́ọ̀ náà ni pé ó pa wá láṣẹ ká ti ṣe mú kí wọn mú gbà ó ní ìbọn náà ti yá ó èmi náà bẹ́ẹ̀ yá ó ìbọ́lọ́jì yàn lòṣè lé wa bí mo ṣe wà yìí gan ẹ pé kánà mi lẹ́ba gan ọlọ́rọ̀ kánà mi wọ̀ náà ìfẹ́ wọ̀ náà ìfẹ́ wọ̀ náà. ṣùgbọ́n kí kẹ́kẹ́ tó pé mo fẹ́ràn ọlọ́run mi ṣe ní ọmọ bẹ́ẹ̀ náà náà mi ò fílì kankan. yes ó pọ̀ dáadáa náà wọlé. gẹ́gbó ṣe pé tóun náà ò bá fẹ̀ kan ní sẹ́ǹsì tó pé òun náà ò lè mà fẹ́ràn kan láàrin ìgbà. nítorí báyìí wo àwọn kan tí n fáwọn náà wọn ò fẹ́ kan experience ìfẹ́ràn obìnrin rí kí ni wọ́n ń lára rẹ̀ òun náà fẹ́ fẹ́ yàwó pé ká fẹ́ yàwó bọ̀dé ìwé kí ni wọ́n fẹ́ràn mo ní ìdí ẹ̀dí ẹ̀wọ́n mo ní ìdí bọ̀ fẹ́ràn nígbà wọn ṣe fẹ́ràn obìnrin nítorí pé lóòótọ́ ó lè ní títú àìsí máa ń tó ti ń bá bọ̀ tipẹ́tipẹ́ òní ìdájọ́ fẹ́ràn obìnrin rí pé ìlera ìfọ́nà yóò ní ṣe yẹn náà náà lọ́ba láǹtì ẹ ní eré náà lọ́ba kò di ẹ̀mí ẹ̀ ọ̀fẹ́ kò yí kí wọ́n ṣe mí. èyí tá ń ṣe ìyẹn gangan expressions ìfẹ́ mi nǹkan kan ló bí mi nǹkan kan ló bí mi kí ló tó sì ti bí mi òní tó ṣe rí tọkàn bá tọkàn bá tẹ bá fi lè hold ọkàn yàrá ẹ tọ́ dẹ̀ lọ fún ìjọba fẹ́ kó ṣe kí n tó bá hójú ọkàn náà ni ó ti sáré tó mọ̀ sí ẹlòmíì ń bẹ obìnrin tiẹ̀ ẹlòmíì ń bẹ ibi tiẹ̀ tó ń wọ́ sí nǹkan tó dọ̀tí bí ìgbẹ́ yes yes níjẹ kódà àwọn kan ń bẹ tó ṣe pé ibi tóun ti máa ń rí pleasure láti wọn ni àwọn eh, masochist ibi tóun ti máa ń rí pleasure ni tó ń jẹ́ tó bá cause harm tẹ́lẹ̀ mi tọba tọba kó tọba kọ́ sáà fẹ́lẹ̀ òun lẹ ti gbọ́ pé wọ́n ń sọ pé káwọn èèyàn máa máa nà àwọn ọmọ ilé wọn àwọn kan bẹ́ẹ̀ ní àwọn tíṣàtì ní tẹ́kọ̀ tó ń bá sàtì ní àwọn báyìí bọ́dà lè nínú ẹ̀ jakulé. all this na documentary psychology sọ gbogbo nǹkan ẹni tẹ́yìnbó ń parọ́ kà ń tẹ́ homosexuality náà ìdókòbá ọkàn rẹ̀ ó ti lọ́mọ nǹkan mi tó gbọ́dọ̀ wọ̀ sílẹ̀. tó tábà sọ pé èmi ò fi ìbẹ́bò láti wá sí àti èrò ọ̀nà tó gbà sí ilẹ̀ á fọn lọ́nà méjì tó ń súnmọ́ á wà fọn lọ́nà mẹ́wàá tó ń jìnnà tá a bá lè ka mẹ́wàá yìí kan àkà bá a bá lè kà yóò dìbò sọ àmọ́tẹ́já ó ka ọ̀nà méjì. bọ́ọ̀ ló ṣe lè mú fọ ọkàn ǹdí páàtì pé ó fẹ́ràn ọ̀rọ̀ bọ́ọ̀ ló ṣe lè mú fọ ọkàn ní páàkì pé kò fẹ́ràn ọ̀rọ̀. a sì sọ pé kì á tún ráwọn kan náà táwọn sọ pé ah, èmi ò irú ìran kan tẹ́ ń sọ ni irú ìran kan tẹ́ ń sọ pé kéèyàn máa ní hope èmi ò fi ilẹ̀ àbí kéèyàn máa ní fear èmi ò fi ilẹ̀ báwo la ṣe lè trigger sábà ṣé òyìnbó wọn kọ jù tírà òyìnbó kí ni yóò bá rẹ̀ kí ni yóò bá pé téèyàn bá fẹ́ jẹ́ kí nǹkan tí ò síbẹ̀ yẹn fẹ́ pé èèyàn fẹ́ kó náà sọ dákun ẹni ló yá ni wá dídá yẹn yẹn tó bọ́yà yìí ẹ yóò dáa fún yín báwo la ṣe lè wú yóò dáa fún ẹgẹ́tẹ̀ báwo la ṣe lè wú ẹ̀ fún wọn lóyún ní àmì yẹn ń kí n káàkiri ẹ̀gbọ́n pé lábọ́já tó rí àti ẹ̀gbọ́n fẹ́ fẹ́ ibo rí àti fẹ́ ibo láṣẹ nígbà àbá hàn kéèké tí ó púpọ̀ lábẹ́ sọ nǹkan tá a lè lò ó lè bó ta fẹ́ tíga fẹ́ni tí ò bá fi lò ẹ mú méjì ẹ wá mú méjì ẹ wá bá ń ṣàdúrà fún ṣéèkù Islam tẹ̀yìn àṣìmọ́ òun tí ó rà ṣìmọ́ òun lọ́wọ́ àwọn àtàkùn. ìgbàyọ̀lọ́ nífun ìmánì ọ̀kan bẹ́ẹ̀ náà àwọn ènìyàn ọlọ́run ó ní masakínu àlùkù nìyà àwọn ará ilé ayé ẹ̀ poor them ṣe é mọ̀ pé ìbọn ìmọ̀ ló poor them ṣe wọn yóò ìmọ̀ wọn sọ poor you fún ó mọ̀ ṣe o wọ́n tó dà fún ẹ̀ náà àwọn mọ̀ ṣe o àwọn ará ilé ayé ó mọ̀ ṣe fún wọn masakínu kọ́rọ̀ ju mí nà tún wọ́n jáde kúrò nílé ayé ẹ́ wà máa záàkù ápì àbàmàfì ẹ̀. ìgbà tó dùn jù ń bẹ̀ ń ṣe é. ìgbà tó dùn jù ṣé wọn ò jẹ́ dání ṣé wọn ò jẹ́ wọn ò jẹ́ pamọ́ ṣé wọn ò fún lóbìnrin ni fọ́ọ̀dẹ̀ kọ́lá jùlọ nílẹ̀ jùlọ wọ́n máa bá fi ápì ọba máa fi ẹ̀. wọ́n jáde kó nílé ayé ní tó dùn jù ń bẹ̀ wọn ò tẹ́ tẹ̀ kan fi jáde. Hmm? wọ́n wá di pé à kí ni ápíàbù máa fi ma kí ni tó dùn jù ń lé ayé tí wọ́n ṣe ó wá dápọ̀ nǹkan mẹ́ta. مساكين أهل الجنة خرجوا منها وما غافوا أطيب ما kila wa ma atyabu ma fi ina da todo dunya yin ha mahabbatun isema wallahu wa ma'rifatu ni mawla wa zikru kana tolo atyabu ma fi dunya mahabbatullah isema wallahu ha wa ma'rifatu ni mawla wa zikru kana tolo náà ìmọ̀ tẹ̀mí rahman allah ó wá ní ẹni tó ń bá fẹ́ fẹ́ kan ó fẹ́ wú ṣe ó fẹ́ wú màhábà ó ṣe nǹkan méjì fẹ́ni tí ó bá ti mọ̀ sílẹ̀ ha ẹ bá ti ń sílẹ̀ olùnà kẹsàrọ́tò bìkìrí nílẹ̀ màhábù ẹ ní yàn fẹ́ràn kí ẹ̀ mọ̀ náà ti pọ́n dápọ̀ bó ṣe ń jẹ bó ṣe ń lọ ká tó sọ̀tọ̀ lọ́yìn já sí wẹ́ẹ̀tì ṣe rí anytime tẹ́nìkan bá ń bẹ tó ṣe pé tẹ́ndẹ́ǹsì kéèyàn fẹ́ hí ìṣẹ̀ bá fẹ́ jáde lọ́kàn bọ́ tẹ́ ẹ̀ lé pọ́ìntì sí nǹkan tó ṣe fún yín. ìrànwọ́ ẹ̀ bọ́ọ̀ yìí pé pé o kàn fọ́bà rẹ̀ hí ìṣẹ̀ wọn náà fẹ́ máa hí ìṣẹ̀ wọn bá bí ẹbí bọ̀ kí ló ṣe fún mi. bóyá ó sọ̀rọ̀ òdodo kan ojúlé òwú ọ̀nà ọ̀tún àkójọ òdodo sọ. àbí ó mú pòsíṣàn kan tó yàtọ̀ pòsíṣàn bàbá rẹ̀

yẹn náà ti wá before the no yìí ọkàn yóò padà ọba kó ní fún. òtẹ́ èèyàn bá fẹ́ fẹ́ràn ọlọ́run ìrántí ọlọ́run ìrántí ọlọ́run wá bẹ̀rẹ̀ látara láti kíké Quran. kí ló kí ló dé. ok ṣé ó sì wà ó ṣe nẹ́tíwọ̀kì ní àbí ó tó tìgbà náà so wípé ìrántí ọlọ́run ní ìmọ̀ ìrántí ọlọ́run ẹ má wàá jẹ́ kó di pé bóyá tí yẹn ń sálùwàlá fún ẹni gbẹ̀ tó bá tẹ̀yìn bó ṣe la ilaha illallah ló mọ̀ wí bó ṣe subhanallah bó ṣe alhamdulillah ẹ bó ṣe subhanallah bó ṣe la hawla wala quwwata illa billah ẹ gbogbo nǹkan tó bá jẹ́ ìrántí ọlọ́run táwọn lọ yóò bí bẹ̀ sọ́kùn.

àti nǹkan tí ò dá àmọ́ ìrántí ọba ló tóbi jù àwọn ọmọ sẹ́rí ọlọ́run ìrántí rẹ̀ lọ́rọ̀ àdáwọ́bí jẹ̀ láti tóbi jù ó ara rẹ̀ ìrántí ọlọ́run ọlọ́run Musa ni ana gbé dúró fúnra tì mí ìrántí ọlọ́run náà náà. ọlọ́run sọ fún wa bomi ọlọ́run ní ọlọ́run ní kí a yọ lẹ́bí na amanu ìdánù díyàlé sọ láti mí yá omi ìjùmọ̀ a fásáhó ìlà àdíkírì ńlá ẹ̀yà ọ̀rùn àti kí lọ́lọ́ pé ní àjọ ọlọ́run irun ọlọ́run sọ fún wa pé iná máa yúrí ìdù ṣẹ̀tọ́nù àyíwòkí abẹ́ iná kò múlẹ̀ àdá wátawálbàgbà ìlhamù ìwálmẹ̀ ìṣẹ́rẹ̀ wàyà tó dákùn ẹ́ an zikiri lahi wa an sọláàtì bal an tó múntahu ọtí yóò kọ sí yín nítorí ọba ń sọ ní. ọjọ́ sí tí wọ́n ń sọ fọ́ṣà tí ó ṣe ń sọ fún àfààní lẹ́sẹ̀ tó ń sọ láti ọ̀rọ̀ mahaba ni àwọn kan bẹ tán kí pé fọ́nṣọ̀n ìgbé àti mọ́fìsì ìdìnnà ní ṣùgbọ́n tí orí tó bá padà gbọ́ yìí wọ́n tán pé pleasure tó rí bẹ́ẹ̀ ó jù yẹn lọ. kéèyàn máa ń ta tẹ́tẹ́ tí mo ti ń rí pleasure bẹ̀. bí káfíń ṣe fọ òtún fún wa gbé kí ìyànsọ́lọ̀ òun lẹ́tìrí pé ìtíṣe ìtọ́nu fẹ́ àchífù pátápátá lọ́dọ̀ ọmọ ànábì Adam òun ni kó jẹ́ kó mú un gbàgbé ìrántí ọlọ́run ọlọ́run ìsáwọ́gà lẹ́yìn mú ṣètọ́nù ṣètọ́nù ti dàgbà bò wọ́n ó overwhelm wọn fà á ń sá ohun zikirọ́ lọ ó mú wọn gbàgbé ìrántí ọlọ́run. Kùláríkà ìbúrú ṣẹ̀tọ́ ni, àlà ìnà ìsìnkà ṣẹ̀tọ́ ni, humulkha fíru. Tùkẹ́tìrà tó lè bíkìrì ìbàbò. Ọlọ́run ọba tí ìyàmbá fẹ́ràn kí èèyàn máa ìrántí Tó bá ti ṣe ìrántí dáadáa, òun lẹ́ẹ̀sì rí i pé nígbà tó lọ́n fẹ́ máa ka gírèèdì àwọn iṣẹ́ a ṣe fóun sọ́tún àdá iná mùsùlùmí ní iná wàlú mùsùlùmá wàlúmọ́mí ní iná wàlúmọ́mí náà wàlúkọ́ọ̀lì tí iná wàlúkọ́ọ̀lì tá a tọ́lọ́ wọn kà ló parí wàzákìrí iná lọ́ha kàfíra wàzákìrọ́ ló fi parí tó gbogbo nǹkan yẹn pátápátá díkìrù pé kéèké pé ló fẹ́ fi ṣe ó mọ̀ rántí ọlọ́run kí wá sí ìrántí ọkàn nìkan irun rẹ náà díkìrò ni ààwẹ̀ náà díkìrò ni sọ́dákọ́ náà díkìrò bá a ṣe gbòkó díkìrò ni. tẹ́ ẹ bá ti fẹ́ gbé ìfẹ́ dìde àkọ́kọ́ ní kíni kẹ́sìtàtù díkìrì màkò máa ṣàlàyé ìyẹn ni sùnfì fẹ́ tájẹ́ẹ̀tì tóun ló kó bí dáàbò. àwọn táwọn náà àwọn kan fẹ́ kọ̀rẹ́tì súfì ọ̀nà tó yọkú ẹ̀gbọ́n òun kọ́ bídíàbù ìwọ náà sọmi pé kò sí ìwọ wá ń ṣe ẹ̀sìn tó wà hẹ́mtì òun ṣe ẹ̀sìn tó kọ bídíà ó wá jẹ́ rìsọ́ọ̀tì kan náà ètì <laughs> tẹ wá lè bẹ́tà tiẹ̀ tó gbé ìwọ gbà ládá ṣùgbọ́n ní fílì kankan òun mọ fílì bọ̀ tó gbọ́nà sí òdà. alákọ̀ọ́kọ́ nù tẹ́tà fún kìrìlẹ̀ mọ̀tọ̀ọ̀lá àti àlá ìdí wọ́nà àmáì tó bá fẹ́ kífẹ́ ọlọ́run bá fún rẹ̀ máa bíra ẹ̀sùn mọ́ wí àwọn ìdẹ̀ra tọ́lọ́run bá ṣe fún tó ṣe fún gbogbo aná máa wò ó mọ wá sípò tí kò dúpẹ́ pé á kí lè fi tún fẹ́ wí síbọ̀ ló ṣeré ìfún mi tẹ́yà bá ti ń ṣeré ló ṣe é sàn pé á kí ni príncipẹ̀ príncipù ni pé ẹ̀mí júbì láti lọ́kùnlóòmù àlàáhùbì na ní bọ́lá ọba ti dẹ́gbìn ni pé wà á bá fọ́ láti fẹ́ràn ẹ̀ tó bá ti dáadáa ṣe bàtà tó bá ti ti dáadáa ìdílé ọlọ́run tó fẹ́ràn. ká má jòkó tí lọ́sí la fẹ́ sọ kí la fẹ́ sọ kí lọ́lọ́run ṣe fún wa tán hmm? kí lọ́lọ́run ṣe fún wa tán tí a bá rántí ìbẹ̀rẹ̀ àkàkà tó lọ́ba ṣe fún wa tá a bá ní alihamudulilayi fún bọ́lọ́run ọba ó fi wá ṣe tòun ní gaza alihamudulilayi ó tún ní gaza alihamudulilayi rẹ̀ ṣé ẹgẹ́tì ṣẹgẹ́tì ẹjẹ nǹkan tíra ẹjẹ nǹkan tí ẹ bákúrò fún abdullahi al-muslim nínú àwọn sábẹ́ ó ní máa qala abdul qattu alhamdulillah ẹrú kan ò ní sọ alhamdulillah ní tó sọ báyìí illa wajabat alayhi ni'matun bi qawlihi alhamdulillah ọlọ́run tó ti bẹ̀rẹ̀ alága tó ti bẹ̀rẹ̀ àbí ìfẹ́ báwọn tó fún gbẹgbẹ fún pé ọlọ́run bá wà fákàn rẹ pé ó sọ̀rọ̀ fún alhamdulilayi ni wọ́n rí bí ìyá kan náà sáyẹn o ọlọ́run ọlọ́run tí wọ́n sàrán kan bẹ́ẹ̀ ló sọ fún ẹ̀sìn nínà máa ń jí tu àlá ilé ìdí làwọn wí. sọ tó kọ́ wà fákàn wọ pé alhamdulilayi ló fi ṣe ó ti fún ìdẹ̀rẹ̀ àkàn fún àbí o tó ní ìjà alhamdulilayi fún yàn náà tó bá tó ṣe ìyá tó ní alhamdulilayi إلا وجبت عليه نعمة بقول الحمد لله فما جزاء تلك النعمة إدارة صلاة الله أيا في أسن كلا أسن كيس نسن الله باشي دراسة وانت الحمد لله هو إذا إدارة صلاة يقول مران الحمد لله صلاة كين أسن قلت هو الحمد لله نسن فما جزاء تلك النعمة كين أسن إدارة صلاة كين أن يقول الحمد لله قلت هو إليه إنا الله باشي سأليكم كين يقول الحمد لله alihamdulilayi yóò padà wá pọ̀ ó ti kẹsàrà tó dìkì ṣé hmm, ṣíbi a àwọn tí mo sọ náà yóò tọ́ mi ò lówó but láti jọ́ tí mo ti jí náà nìkan mo bá fún lágbájá ó ní kánsá kíní kan ó ní kíní ẹ̀sán èmi yìí tó ìgbésẹ̀ tó bá lè tó ìtọ́ sí kánsá èmi gẹ́gẹ́ ni oko ni mo gbé gbogbo gọ́tà mo kú mo gbé àwọn àmújẹ mo sọ lè ti tẹ́sí wọn ni mo wà dáńgájá gbà ah, á nínú mo sá dáńgájá. wọ́n ní ìṣìrílẹ̀èdì máa ilé àgbọ̀ àìsàndùn ẹ̀yin ò ní pọ̀pọ̀lọpọ̀ bàtà àmọ́ rántí ọlọ́run ọba jù níjọ́ tá a bá rí i pé irú nǹkan tó ṣẹlẹ̀ sẹ́tọ́ bí tó ṣẹlẹ̀ sí wa pọ̀ gbọ́dọ̀ kó dìgbà yẹn kó lò náà fún bá mi báyìí lásán tá a dúpẹ́ rẹ̀. Hmm? sádùpọ̀ rẹ̀ fún òun lè fi rí i pé náà nǹkan tí mo kà yìí tọ́lọ́run bá wà fáfọ̀ alásàlámìlá àtúntò mi alásàlámìlá tá a bá fẹ́ gbé sọ́pọ̀ lọ tá a tọ́jú lára ẹgbọ́n tá a tọ́jú lára àtọ́jú lára because iṣẹ́ ẹ̀rọ ṣe gbọ́n kọ́dà kí n sọ fún yàn pé lágbájá bá mi gbé ṣáà ọwọ́ fẹ́ gbé àwọn àti ìjọba gbé máa ń dọ̀ gbowó owó iṣẹ́ ó ní àánú iṣẹ́ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ mi ẹ̀yin náà lẹ ṣe lápò yóò gbóhùn tọ́sí ọlọ́run wá ní ìní náà mójú tó mọ́tò tuntun kan láti láti ọlọ́run ṣàkóso lẹ́sìn ìgbésẹ̀ bá ti wà jẹ́nà sanfọ̀n táàbù náà alhamdulillah alladhi azhaba anna alhazan ẹ̀ ìdúgbẹ́ fọlọ́ ọba tó mú bàbá ìgbẹ́ fún wa inna rabbana ìdàkúrò ìṣàkóso ọlọ́run bàbá gàfúr àṣẹ tó pọ̀ àṣẹ ẹgbà tá a ṣe tán àwa kó dé pé ọlọ́run fẹ́ túbá kò sọ pé láti gbogbo ilé ìtòsí ọlọ́run fò ń bá tàbá wà tó ń ṣe ṣàkúr àwa ṣe díẹ̀ fún ọwọ́ ọwọ́ mọ̀tíbáyẹ̀ ó láwọn alàlàjẹ́ rẹ̀ gbé ní ẹ̀yẹ́ yìí tọ́lọ́ lọ́dún tó ti sọ pé ìtẹ́lẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ ó kéré ju tó bá déwájú ọlọ́run tọ́lọ́ máa sọ pé tẹ̀lé yóò ní àtẹ̀sà àzírí ọlọ́run pé ee because that ni ò dìsáàfù lè yí. òun ló kẹ́ni tó kéré ju nínú àgbàdà ẹ̀ńtẹ́lẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ kéré ju tó bá dọ́dọ̀ ọlọ́run ọlọ́run sọ pé ṣé kí ló rò pé gbogbo ilé ayé fóun fún ọ àti táǹtẹ́rẹ̀ yóò ní pápá náà pé èmi ẹgbẹ́ nínú ìgbé kọ́rídọ̀ ẹni tí yóò wà lẹ́nà tó kéré jù níjẹ́lẹ̀ àjẹ́ ìjọ gbà yóò di pàṣẹ nílé ayé kò tẹ̀lé wá débẹ̀ ọlọ́tọ́lọ́ bá fàdí sínú mùsùlùmí fún àwọn ọ̀gbọ̀n ó lò yóò wà pàṣẹ lórí náà àtàtà ìṣirò bíi wà ń sọ̀rọ̀ bọ̀lá àlẹ́ ìwọ lọ́ba tó gbogbo ẹ̀dá kò tún kò tẹ̀ fi yẹ̀yẹ́ tó ti fi ṣe yẹ̀yẹ́ tàbí ẹ̀ sọ pé káà sọ pé mo kàn fẹ́ àbí ṣé mo mọ̀ pé òye ṣeré pé bọ̀ ṣé léyìí náà lóòótọ́ ṣé èmi náà ṣe ìwọ ni à ṣàkóso ṣé ẹ bá mọ rúurò nìyẹn ẹjá gbìra wa àwọn ìyàwó wa tá a fẹ́ àwọn ọmọ wa tá a ní àwọn ọ̀rẹ́ wa tá a ní kí ló fà tá a fi ń fẹ́ràn àwọn àwọn kọ́lítì sàn nínú. ọ̀rẹ́ mi dá tí má ti rò pé fọ́nmá mi bá mi ṣe ó mọ̀ fẹ́ràn rẹ̀ tó gbé ìsánù rẹ̀ lọ́dọ̀. a ìyá alágbájá lè ju owó lóòótọ́ àmọ́ ha ṣé mo bá ń wà lábọ̀rí mi lórí báyìí ọ́ obìnrin nu wàá fẹ́ràn fún pọ́ńtì ẹ wá wọlọ́ èwo la ní ṣe àti ìyá alágbájá àwọn tó dáàbò àpò rẹ tó dáàbò náà so bẹ́ẹ̀ bá padà wù lẹ́rọ ọlọ́run ọba kò sí ìṣẹ̀lẹ̀ fẹ́rẹ̀ méjì lẹ́gbẹ̀ẹ́ sínú àgọ́ fatin sọ́mari ẹ́ tẹ́lifọ̀dì tí bá fẹ́ àtìkù mahabbatullah kasratu zikrillah wa mutala'atu ala'ihi wa na'mai hmm? ìrántí ọlọ́run kí ẹ̀ máa wù pé ìdẹ̀ra ọlọ́run àti ìdẹ̀ra ẹ̀ tó ṣe fún hmm? ìdẹ̀ra ẹ̀ tó ṣe fún méjì òun yóò hàrúwátà yo yóò tìrìdà ìfẹ́ ọlọ́run yóò hàrúwátà ìfẹ́ ọlọ́run hmm? gẹ́gẹ́ bí si gbogbo èèyàn tó bá ṣe dáadáa sí ẹ̀ náà kọ́ èyí ó wà fọ́ consciously láti fẹ́ràn hmm? méjì ò ní ìdùnnú àwọn mu wa tábà wá fẹ́ hàrúwátà anima habal àfihàn àbí habal lọ ní ni fún tàwa ní kí náà wò á hmm? padà ṣàlàyé kọ́ńtẹ́pì yìí náà dáadáa ṣùgbọ́n ohun tá a ṣe ni pé ọba fẹ́ ṣe téèyàn bá fẹ́ kàwá tààbò ẹ kí n ṣàlàyé sílé ayé táwọn afẹ́fẹ́ wa bọ́ sódò pẹ̀lú ọ̀rọ̀ tó ń sílé ayé. nísìnyí wọ́n sọ fún ìyàwó pé ẹ̀gbáàmù tó fẹ́ ṣe yìí ẹ má di fáwọn yẹn kankan ẹ má fọwọ́n kankan eléyìí náà ẹ má fún kẹ̀kẹ́ èyí gbọ́ tá à ń ṣe pọ̀ jù lọ. bàbá ti ké bàbá ti fẹ́ parí tán náà sì gbádùn wọn jù bẹ́ẹ̀ lọ. now so wọ́n sọ pé exam tá a fẹ́ ṣe èèyàn one thousand ló apply òèyàn mẹ́wàá wọn mú. tó bá ṣe pé èèyàn bá fẹ́ràn tí exam yẹn bá lè fún yẹn wàhálà àbí. but ṣe mọ̀ pé láti wá lè máa move sometimes tó bá wò pé á mẹ́wàá nínú one thousand percentage lòlù ẹ́ o ní ten percent one percent yóò dàbí one percent kí ló wà wá hopelessness yóò fẹ́ wá tó bá ṣe ń tí káwọ́ fún mọ́ bí mi tó bá padà wọ́n pé ah, but wọ́n sọ wípé tí mo bá ti wà lára àwọn mẹ́wàá wọ́n ní èmi báyìí ni màá padà máa hẹ́ẹ̀dì mtn branch gbogbo West Africa it's worth going for àbí hope ẹ̀bọ́ hope ṣé tó bá fẹ́ ṣe kí ló máa wò ṣé kò bá ṣe ń gbèsè àwọn ọ̀sán èèyàn one thousand ṣé èèyàn kékeré o kí n tó lè wà láàrin mẹ́wàá ó ní ìdíṣẹ́ o ó mọ̀ akóṣẹ́bù ó mọ̀ kọ́ṣẹ́. kọ́ọ̀pù máa ń jẹ́ kéèyàn ṣiṣẹ́ ni kèé jẹ́ kéèyàn túra lẹ̀ àwa la lọ sí ìtú. hope ìdí hope máa ń ṣe òun ni pé kó o má fi wà frozen sójú kan pé ọ̀ ní kò sí àchífù. ìsàkídẹ́bù ṣe bí kèé sáà jẹ̀nu náà làwọn mẹ́wàá yìí ẹ̀gbọ́n ṣe bí kèé sáà jẹ̀nu wọ́n ní èèyàn làwọn náà ṣé irú skul tẹ́mi náà lọ náà làwọn náà lọ lórí ìgbà náà pa kí n kí ni mo lùsì kí mọ̀ o mẹ́wàá náà fẹ́ mú o mọ́sùn o mẹ́wàá náà fẹ́ mú o mọ́sùn o tọ́ ọmọ líǹkì mọ́rí tí wàá sì nǹkan ìyẹn ṣe tó bá ṣì bẹ̀ òun ni ó mọ̀ ṣọ́ so téèyàn bá fẹ́ ṣe rọ̀jà àfọlọ́wọn ọba kí lè yọ̀mọ̀ ṣe wàá máa ronú sí ronú sí káràmù ọlọ́run káràmù ní àpọ́lé ọlọ́run pé a ah, ọlọ́run wọn bèè rí jẹ́kẹ̀ tó bá wà ní. ìyẹn sì su ìyẹn su pé wàhálà yẹn ti pọ̀ jù wàhálà yẹn pọ̀ lọ́dọ̀ lọ. sẹ́fà gbogbo sọ́tún mọ́ ìtọ́ ẹ̀jẹ̀ ló bá ní ọlọ́run ọba mi kẹ̀rí mu. ẹ̀dá láàbẹ̀rẹ̀ lọ yóò wà láì tó bọ̀ ní wàhálà tó ó ní wọ́n ní gbogbo nǹkan ní kí n bí òun ẹ̀gbọ́n kan ó ní ìyẹ́sà kó ń ká dùkú yín béèrè gbogbo tí bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run káta ṣíkà náà ni tó fi kan okùn bàtà rẹ̀ ọlọ́run okùn bàtà mi ti já o ọlọ́run ò bí lọ tí ẹ bá kúrò ọlọ́run tó ń bá wù tó bá gbogbo ẹja múra àti mi ọ̀dà pé nígbà fẹ́ ṣe yìí yóò lè ti gbọ̀nà tó bá tún wọ hémù ọlọ́run hémù ọlọ́run ni pé gbogbo ẹ̀ṣẹ̀ tí n ti ń ṣe náà tó bá fẹ́ gbá mú ẹ pé bí ẹ ti ń jẹ fòónù ìbọ̀ kí ló ti ń wò mí láti jọ yìí ó ní halimu ló gbà èmi náà ló tún wá kà fún tó báyìí ọlọ mọbìnrin o yóò mọ ṣiṣẹ́ ó wò á fún ọlọ àmójúpẹ àwọn nǹkan yóò mọ bí rọjà àwọn nǹkan yóò mọ bí rọjà tán tẹ́ bá wá fẹ́ ṣe fẹ́ tírígà house kí láfẹ́ fi house ṣe aláwọn nǹkan tí ò sí níjẹ́ kó dọ́dọ̀ lọ àbí olùfẹ́tẹ̀kìá wọ́n mọ̀ wá òkú ha ẹjẹ́ tó fi tóbi nílẹ̀ dẹ̀dá pé ha tí ń bá rọmọ yìí fẹ́ káàdì àti náwó àti hmm? ṣe wàhálà láti mi ò nẹ́bà bí ti tóbi ìgbésẹ̀ pé ibẹ̀ ẹ̀rù yẹn lọ́gbà no this must not be an ọlọ́run ìyàtọ̀ lọ́run ló yóò jẹ àwọn tí wọn ò bá àjíìbù kára jẹ́nà káàkiri lójú ọlọ́run pé à ọlọ́run ìfẹ́ jẹlé ó mọ̀ pé ìjọ àlùkìyà mọ̀ tán wí o dé tán bá kó wa síbẹ̀ ní tán bá ti á béèrè pé irú mítà tí mo yí ń jọ o kí rọ́ọ̀nù dé pa ó mọ̀ wò ìyẹn ni ó mọ̀ bí ọ̀hún àwọn màhábà gẹ́gẹ́ ni ká sọ mahabba hmm? gẹ́gẹ́ náà sí for now mo ti sọ mẹ́ta fún ọ ẹni kí n wá sọ nǹkan mẹ́wàá tó lẹ́rìí tọ́pẹ́ tẹ̀yàn bá ṣe ọlọ́run ọbọ̀ fẹ́ràn rẹ̀ èyí ó sì rí hàn àwọn tó pè ẹnu kọ́ni bá kọ́ láti mẹ́wàá tó bá bàtẹ̀ ká mẹ́wàá yìí á máa kọ̀ǹtínú ní ọ̀sẹ̀ tó ń kọ́ sí gbogbo náà ń kọ́ ó bèsè rẹ̀ tẹ wá níbi tọ́lọ́ ọba ti di kí n tó ka mẹ́rẹ̀ẹ̀wá mo fẹ́ fún wa ní mọ́tàlù tẹ wá òtún lè jù tó fún kálá kọ̀kọ́ mo fẹ́ fún wa mọ́tàlù òtún lè jù wá ẹ àyà yìí ọlọ́run ọba ń sọ fún ọ sẹ́wọ̀n fọlọ́run ọba sọ fún wa pé tábà tẹ̀lé àná yìí ẹ wọ́n lè ní nǹkan tó fi gbóná láàpapọ̀ sábẹ́ ó ní yóò kí ọlọ́run ó fẹ́ràn wa rí ọ̀kátẹ̀ láti àlẹ́yìn tí wàá tó ń táàgì ẹ́ tọ́lọ̀ ọkọ̀ fi fẹ́ràn wa táàgì fi fẹ́ràn wa. ọlọ́run bá sọ fún wa síwájú mọ́lẹ̀ ẹ̀nà lẹ́bìnà àmàlú wà ní ìgbésọ̀rẹ̀ àwọn tágbọ́ ọba gbọ́tàn ìṣẹ́ rẹ̀ sẹ̀yẹ́jẹ̀ àlùdáwọ̀ rahmanu wùdà ọlọ́run ọba yóò gbé ìfẹ́ kalẹ̀ fún wọn lórílẹ̀ ìrànbọ́ ẹgbọ́n mi yóò fi ìfẹ́ wọn fún àwọn ẹ̀dọ́ náà ọlọ́run fẹ́ràn tó bá fẹ́ràn yóò wá sí ìfẹ́ wọn fún àwọn ẹ̀dọ́ náà yóò fẹ́ràn fún àwọn ẹ̀dọ́ ọ̀kan bẹ́ẹ̀ náà sọ́lá fún wa ó ní harabu ṣìyá ó ní ma akbala abdul bi kọ́lbì yìí nígbà wá ìrọ̀jẹ̀ ẹrú ọlọ́run ọbọ ò ní dàrẹ́ tí ọkàn rẹ̀ ọkẹ̀ ó fọkàn rẹ̀ sí ìṣẹ́ ọlọ́run kìí sórí kìíní èèyàn lè forí kìí sí ìṣẹ́ ọlọ́run ẹ̀wọ́n a máa fẹ́ forí kìí yẹn gan kò fi tọ́kàn ẹni tàìsẹ́rù ọlọ́run bá tẹ̀kan lè fọkàn rẹ̀ sí ìṣẹ́ ọlọ́run ìlà akbalọ̀lọ́hùn bí kùlú bí áàdì ìmáàdì Ọka àwọn sábàgbé náà bàbá ọlọ́run sì dàrẹ́kì tí wọ́n sọ sọ́dọ̀ hmm? tóun bá fi lè dàrẹ́kì ọkàn rẹ̀ sọ́dọ̀ bó wàá dàrẹ́kì ọkàn àwọn sáńgbọ́ ọlọ́run ọba gbọ́ wá sọ́dọ̀ tiẹ̀ náà táwa tá a bá ti wà tá tá tá tá tá tá tá tá tá tá mọ̀ ń pa ẹ̀sìn tá tá fọlọ́ àwọn afá. sáábì wo làdẹ́bí sọ̀sọ́là ń sọ fún wípé ilé òṣèbọ̀k. fàlàtàdà àná àǹtàkùlà ẹ̀ dúbúra kúlì sọ̀láàtì. اللهم إني اللهم أعني على ذكري وشكري وحسن عبادتي sáájú ìwòlá náà ìjọ Mu'adh ibn Jabal Masha Allah bẹ́ẹ̀ Mu'adh ibn Jabal. Mu'adh ibn Jabal àwọn ìṣọ̀ màrí. Àwọn ìṣọ̀ mo fẹ́ràn rẹ̀. Tó tó mo fẹ́ràn rẹ̀. Ní ìṣọ̀ pé lẹ́yìn ìrun kọ̀ọ̀kan, mọ́kọ̀rọ̀ yìí lẹ́yìn sọ pé Allahumma lọ àìní ẹ̀ràn mi lọ́wọ́ alábìkìkà ẹ̀ràn ti wọ ṣókèrèkà jẹ́lu pẹ̀lú wà husni ìgbàsẹ̀ ìrẹsì mọ́ àbálẹ̀. Imam Malik rahimahullah àtàwọn yòókù wọn bá àdìs mo fẹ́ kà lọ. À ń pẹ́ nìkan ní Abu Idris al nínú àwọn tàbí Ṣáàmù, asáwọn tó ti Ṣáàmù sáàmù níbi tí palestine wà ní àtàwọn ọdún tó papọ̀ Abu Idris Al-Hawlani ẹ ó ní dakhaltu masjida Dimashq mo wọ masalasi Damascus masalasi hmm? Damascus fàyídà kàtà ṣáàbù dájú wọlé mo rí ọmọ ọ̀dọ́ kan ọ̀dọ́ tàbí ẹni tó fẹ́ middle age. ha? ọ̀dọ́ náà tún wà ní. bàrọ́kù fanaya eyín iwájú rẹ̀ láì ń tàn. wọ́n yíta náà tún máa àwọn èèyàn pẹ̀lú. ìdàkẹ́dà tún fi ṣe yí òun ni pé òun ló wà bẹ́ẹ̀ bọ́ ẹni tí táwọn èèyàn bá ti ń ṣe bàbá pẹ̀lú kankan báyìí ìṣeré báyìí ló ṣeré àlọ́ asinadu ilẹ̀ òní wọ́n bọ̀ sí wà sọ́dọ̀ àǹkọ́ olè nígbà báyìí kan ní òyìnbó àbúbà ẹni yìí òyìnbó òun lọ̀gá wọn òun là hàn fàtà àtù àlù mo wá bí ìta lè mi fàkìyà wọn sọ fún pé hádà muhazu sẹ́gbọ́n mi ta mo lánàá yìí sọ̀rọ̀ yìí ìní òfin muhammadu àbíṣe kọ̀ọ̀kan ni wọ́n wá sọ fún mi ní wọ́n ah, bú ìjọba yìí. bó tẹ̀ kọ́rọ̀ tí mo kà yìí lọ́dọ̀ àwọn ẹ̀hà àdìsí wọn ń fà pété mo àdùn lórí ìjọ yẹn àbí òbára bó ń sọ wọ́n ti lọ́rọ̀ tó pọ̀ but for the purpose of this class kí n mú pé mo àdùn kí n tẹ̀lé bí àbúbá kí n mú pé mo àdùn ó nígbà tó tó mo àdùn pẹ̀lú àbùnà kan ìgbà tó dárò jọ́kìjì hajjat òun tètè lọ mọ́sálásí pé lẹ́yìn ìgbà tó ń sin ìrìn àtàn bẹ̀rẹ̀ hajjirọ̀ nígbà tó ń tètè máa tàṣà òun ti dé mọ́sálásí àlẹ́ ìjọsìn òun fẹ́ wọ́ọ̀ṣì òun ti bá mọ́sálásí kóhun tó dé tó kóhun bá ìsìnkú òun lè súnmọ́ òun ti tètè wá dé mọ́sálásí lọ nígbà tó ń dé lẹ́ńtọ́ kọ̀wọ̀jẹ́ tuhu kò sàbákà níbi tà òun pé kó ti dé mọ́sálásí àjò kọ̀wọ̀jẹ́ tuhu ìsọ̀lẹ̀ mọ́rí pé kọ́ọ̀lá fàǹtàzọ́tù hátà fọ́dọ̀ ọ̀dọ̀lá sọ̀láta mo wá dúró tó fi parí ìrìn ó mọ̀ tí ìtùwú mi kí bá lè wọlé òní kí ni mo fi gbà mo wá wá rájú báyìí mo sáfẹ́ wo gbé mo fẹ́ wo gbé ẹ́ nígbà tó ń wá wo gbé fàtàláàtù àlè mùsàlámà fún màkùn mo ní wàlọ́ọ̀dì ìnìláwò ṣe bùkàlì mo fọlọ́ àwọn ọ̀bọ̀ra mo fẹ́ràn rẹ̀ sí ìtọ́jú. Mùhàdùrà ní kúta. Àlá àláyé ọ̀bọ̀ra ọ̀bọ̀ra fi ṣe tó sípò títọ́ ìdàgbàsókè ṣe lọ́kàn ẹ̀. Fàkúndù àláyé ìgbẹ́ tó pàtó kàmí ni mo fẹ́ràn rẹ̀ mo ṣe ń lọ báyìí. Ah, mo kà fẹ́ràn rẹ̀. Mùhàdùrà bí ilẹ̀ onílẹ̀ Mùhàdùrà pa aṣọ rẹ̀ ibi bẹ̀rẹ̀ ó fi dúró ẹ̀ sọ́dọ̀ ó ní abṣe jẹ́ kí ni ọ̀rẹ́ dùn kí ló dùn jẹ́ tẹ̀ oore ló wà lórí ẹ̀ torókó ń gbọ́ àná ìṣe àṣálà tó sọ wípé kọ́ọ̀lọ̀ wà ó sàbára ta àlẹ́ ọlọ́run ọba àṣà sí sòtì ọlọ́run ọba pé wájà bá ti máa ha bàtì ìfẹ́ mi di tú láti mo ti kọ́ kalẹ̀ lè mọ̀ta ha bí nàfìyà fáwọn sọ pé torí ìtẹ̀ ni wọ́n ti fẹ́ràn bẹ́ẹ̀ bá fẹ́ kọ́lọ̀ fẹ́ràn wàá wá àwọn tó ṣe wípé orí tọlọ́run ọba ni wọ́n wà wàá wá fẹ́ràn torí tọlọ́ ẹ máa gbọ́ o àwọn tó ń tẹ̀sí wọ́n fẹ́ràn ara wọn torí ìbéèrè wọlmùtàjà àdìsí ìnàfìyà àwọn tó wọ́n ń jòkó ti ra wọn báwọn àti jòkó ti kọ́lọ̀ kó wọn. tàbí àwọn tó ń tẹ̀sí wọn ń jòkó ń jẹ́jọ́ jòkó ń kí ló pa yín papọ̀. nítorí tó ń ọlọ́run náà ni ọlọ́run ni wẹ́jà bá ti máa ha ìfẹ́ ẹ̀ kí ni ó ṣẹlẹ̀ bá ní ọ̀rọ̀ yìí ara tí ó mú ọ wá rúdò bóyá àti jòkó mi ní pé ya tó kọ pé àwọn tó bá ti wà o. nígbà tí èèyàn ló bá inú ò ti tóbi kọjá pé kí n sọ pé bóòdì ṣé wọ́n ti fún lágbájá lọ́wọ́ mẹ́ ṣé ẹ̀jẹ̀ lẹ́fẹ̀ẹ́ fún lágbájá lọ́wọ́ kéré nínú nǹkan téèyàn fi ń jòkó níbi tí wọ́n ti sọ̀rọ̀ tọ̀ lọ́hùn òun ló lóòjù ṣé wọ́n rọ̀ fún dáadáa òun ló yẹ ìyẹ́ ju kò wúlò much pé ṣé ń padà wá wọ́n padà wá wọ́n fún níbi ìrìn ẹ̀jọ̀ náà because mi ò attend because mo ń sáré mo fẹ́ wà bí tán ti fẹ́ ọrùn fún ẹ ó ti kéré jù ó kéré òun náà ni gbogbo gàwá mọ̀ wàhálà táwọn ìfọ́n ti dàrin lọ́wọ́yá sọ̀rọ̀ sí ìjọba ti lọ́wọ́ ìfọ́n ti kú ẹni máa ń ṣe tó bá ti tó bá ní nǹkan míì tó bá ti pé àtúmọ̀ bá ní díẹ̀ pé tí ò bá ti tó bá bá fẹ́ àbàbà náà la fẹ́ dìbẹ́ndì kò wọ́ọ̀kẹ̀ Why? Because primarily zikiru ńlá lẹ́fẹ̀rú jù pé halifatu zikir. Ó ti àwọn afi àti ó bìrà rẹ̀ pé ṣé tàbá wà ní ìgbà yìí sí màhábà ti gbà sọ́nà ìwádìí àbá ti màhábà ti ṣé yóò jẹ́ tè ní àdúmọ̀ àlùfẹ́. Wal mutajallisina fiyya wal mutazawirina fiyya àwọn sáńbì sì tara wọn náà nítorí tèmi. Wal mutabadilina fiyya àtàwọn sáńbì kìíní àdókòtì gbogbo ẹ́fọ̀tì ni wọ́n máa ń gbé ka nítorí tèmi láti jòkó bá tèmi tèmi ń ka nǹkan tèmi ń ka yìí kọ́lọ̀ fún gbà lọ́wọ́ mi. kí jòkó yìí tó hó ìdá ìfọ́nà ló gbé iye àwọn èèyàn tí wọ́n mẹ́kẹ́ ẹ́fọ̀tì ẹ̀ tó náwó ń bẹ ẹ̀ tó call attention bẹ ẹ̀ tó dẹ bẹ ẹ̀ tó mobilize bẹ ẹ̀ tó ṣègbè nǹkan bẹ àwọn àwọn pè ní alimutaba bèlè ẹ́fọ̀tì tó ń kálukú ná sí ọlọ́run ní mahaba wájàbá fún gbogbo wọn. wọn á gun ìjọba ìgbọ́ tí gbogbo ń lọ ẹ dákun ìjímọ̀ lọ rẹ̀. kí lẹ rò wípé anẹ́bíta lálọ́ sọlẹ̀ ó wo muhammadu yàtọ̀ sẹ́lẹ̀ mi ìní òfin bò. anẹ́bíta sọ muhammadu tó kó fẹ́ yọ̀tọ̀ mi tó kú tán muhammadu dára ẹjọ́ tó máa rí náà bá nípa ìfẹ́ràn ẹ̀ ní òfin bò ní àwọn ìjọba ọ̀kọ̀lá náà wí kà á ó ti ní bàtà anábì yìí rí ní òfin bò lórí fún àwọn ìjọba ọ̀kọ̀lá tó ń sọ́mọ́ lórí pé ní òfin bò àṣírí kan bẹ lẹ́yìn ẹ̀ kìí dẹ́ ṣe ta ló ti ṣe inú ni kí làṣírí òun àṣírí pọ̀ àmọ́ kí làṣírí òun tá a bá ń ka àwọn tó ṣe pé wọ́n hápùrọ̀ áánì láyé ànábì tí wọ́n há gbẹ̀tán mọ́ àdùnbẹ̀ náà. kódò ní kúrò an arba inefa, ẹgbà kúrò á ní lọ́dọ̀ àwọn mẹ́rin ànáyíwá kan ọba yìí bùnà ká ọdọ kan abúlé bùnà sóòdì ọdọ kan máa gùn jẹba máa gùn jẹba lórí kúrò á ní kúrò á ní ní ọ̀rọ̀ lọ́nà òun ọba tọrọ ń sì á sì sábàtì rẹ lẹ́yìn náà fi ọ̀gá àbùdàdà kò sẹ́ni kankan tó ṣe kéré ṣe kúmú tó kúrò á kọ́dà ńlá àwọn ìtajà sáà ń gbọ́ sáwọn ìwé náà kọ́dà ẹ̀ sáwọn ìwé fẹ́ rọ̀ fún àwọn èèyàn nígbà gbogbo ẹgbẹ́ àbùdàdà ti máa ń gbà ní wọ́n ló mà ẹ pé ó kéde ah, ó lè ní kó sọ ọjọ́ ìgbà ti dẹ́kun bọ́ọ̀lù mà fún ẹgbà kò sírun tó gbòwì wọ́n ní sílẹ̀ ìgbà ní kò lè gbà pé torí pé sọ̀rọ̀ ọlọ́run ọba ti ń kàn ọlọ́run ọba fẹ́ràn ẹ̀ kò sínú tó gbù ọ wíwò ní gbà ṣé wá sí bẹ́ẹ̀ máa ń pè tẹ́lẹ̀ dé ó ní wọ́n sọ wọ́n fẹ́ràn ẹ̀ ìwà àti mo gbọ́dọ̀ fẹ́ràn ẹ̀ ẹ̀ ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà yẹ mọ́àbù gbọ́dọ̀ jẹ́ ọ̀gá ló sọ àmì the first thing téèyàn kọ́kọ́ ń ṣe kí nù kọ́ yìí mo dáa kọ́ pé téèyàn bá fẹ́ kọ́ èèyàn fẹ́ràn ọlọ́run kọ́lọ́ ti fẹ́ràn èèyàn àkọ́kọ́ kí nù kọ́ yìí mo pè ní àlàfáà aljalibatu lil mahabba al-asbab aljalibatu lil mahabba àwọn reason míì tí máa ń fa ìfẹ́ wa látọ̀dọ̀ ọlọ́run fún yẹn pé táwọn ẹ̀dọ́ ọlọ́run ti fẹ́ràn yẹn tọ́lọ́ bá fẹ́ràn yẹn tán ó pè ní wàlúmọ́júbẹ̀tìlá ó pè ní wáyé àṣàrà the fourth one ni kìrọ́ àtùlùkùrù máàlì bí tàdápù kíké kùránì pẹ̀lú kó rìflẹ́tì lórí ìtumẹ̀ wọ́tẹ̀fọ́ tó mi nímọ̀ àní kó méjì ẹ̀fọ́ tó fẹ́ gbọ́ tuma rẹ̀ yé wọ́n máa ń wúrí dàbí ìdíkí lọ́nà ọ̀gbà nínú pẹ̀lú ẹ̀ kàtàdàbúrò ìkìtàbí lẹ́bi yàtọ̀bù ọ̀làbù jẹ́wọ́ ìgbé tíra tí wọ́n náà bá ha ṣé èdè kùránì tó bá ha mùsùlùmí gbọ́dọ̀ ni wọ́n gbá kí ìsúnmọ́lé wọ́n ẹ̀ṣọ́ àwọn tó ṣe ṣárù rẹ̀ bí yàtàfà hàmàmọ̀rọ̀ ọ̀dà sọ àyè ìlú tó fi lè gbọ́ ntí ẹni tó bá ṣe kò lè gbọ́ yìí the first thing tí kàn dé jẹ́kí ni àṣìbá sábàbò jálìbùn lè màhábà òní kìrọ́ àtòkùrọ̀ á bì tàjà. òun lẹ́sìn rí ibi ọlọ́run bá kẹwàá ó lò wá sábàbí dáadáa fáwọn èèyàn adúgbò ìfọlọ ìdáhùn ó lò wá pé gbóyà pé ah, ṣírùkù nìkan yìí ẹ má ṣe kíníkà nìkan yìí táwa tá a sunna masha Allah ó lò wá sábà bí dáadáa nílò mi ṣùgbọ́n o nǹkan tó dé àta Kùránì àìké Kùránì ẹ má jà kúrọ fúnra wa. Yes. Àìké ibi tó retí wá pọ̀ sí ni pé àwa sóre fẹ́lòmíì pé masha Allah nígbà tó ń bẹ̀rẹ̀ níta kò tẹ̀lé ṣírkù wọn ò ṣe bí dà mọ́ yẹ orí lálá ṣùgbọ́n ti tiwa dandan àìṣe ọlọ́run ló yọ wá sọ pé àṣàrò ń bẹ nínú nǹkan tá a gbà àbáwà mt olóbi tó gba àwọn kẹsàn-án jà àwọn èèyàn ló jẹ pẹ̀lú ìjọba lójú lágbà làwọn èèyàn rí gbogbo nǹkan tán lé káàkiri ní òfin sílẹ̀ lágbájá ṣe lọ́dún lágbájá láyé náà ṣe lọ́dún ṣe wọ́n á ti mẹ́wàá ó ti gbọ́ gbogbo ẹ̀ ó gbọ́ gbogbo ẹ̀ so ìtumọ̀ pé tí ó ti lágbà máa dì tó máa bí ọ pé ṣe òkè koran lónìí wọ́n máa gbé títúláàtì títúláàtì ló tó gbọ́ lọ́dún. ẹ dákun àtàfà àtọmọkéw àtẹni tó ń ṣe rọ́dún àtẹni tí ò ṣe náà àti alábòsí àtẹni tí ò sábòsí yọ̀rọ̀ àti koran ìtẹ̀tẹ̀. ìyá múlùtò òun yóò yọ ọkàn wa o tó bá yọ ọkàn wa tó ọlọ́run kò fẹ́ràn wa hmm? ọlọ́run kò fẹ́ràn wa ọlọ́run kò wà á fún yóò fún wa fún ìtẹ́ wa sọ́kà rẹ̀ Hmm? láti parí kíláàsì tòní ẹ̀yìn kọ̀rọ́pínà pàṣẹ ó ní ṣe pẹ̀lú nǹkan tí a ń sọ yìí nǹkan mẹ́wàá la ní ìgbòkọ́ yìí mo dá pọ̀ alákọ̀ọ́kọ́ yìí náà láta lónìí lórí àsìkò fọ́tẹ̀ tiwa mẹ́wàá ni so mo fẹ́ wọ́n pé àwọn yòókù náà á máa sábà bá ti ṣe bá a tuntun lọ ìmọ̀kọ́ yìí mo sọ ní mọ̀dálì sàlùkè ọ̀rọ̀ yẹn ó wà pé àkọ́kọ́ òun ni mo sì fi fún wa ní gáàpù ti muhazu pé kí ló dé tábìlì tó wò muhazu òṣèbù kàní òṣèbù tí àbúrò rẹ̀ kàwé láti ọ̀nà jẹ́ táàbì ìgbà ilé òṣèbù. nígbà tó ń bẹ̀rẹ̀ kì í ṣe nǹkan máa ń dọ́gbọ́n sí ẹgbẹ́ ní ilé sọ̀rọ̀ pé ẹ máa bẹ́ẹ̀ mi ẹ máa bẹ́ẹ̀ mi ẹ máa bẹ́ẹ̀ mi ẹni ọgbà ọgbà ti bá ẹ máa ń pèsè ẹ̀jì ìjàgbà fún jòdì tuma ṣé bẹ́ẹ̀ bá bùkẹ́ ṣé máa ń tẹ̀rì fọlọ́ ni ẹ pé mo fẹ́ kékeré mọ fẹ́ràn nàìjíríà àwọn èèyàn lè mọ fẹ́ràn rẹ pẹ̀lú condition kan tá máa ń rú rẹ ọgbọ́n mi but ó lè sọ sí gbogbo èèyàn so kì í ṣe wéètì ẹ̀ máa ń gbà kò wúlò ìlọ ìlọ ìlà bá ìdàlá ìgbọ́rọ̀ ìgbọ́rọ̀ tó dáa púpọ̀ náà ṣá. ìlà bá sọ pé ìnàlè hasan ìnàlè hasanati ẹni dáadáa téèyàn bá ṣe tọ́lọ̀ bá gbà ókè kò láàánú ọ̀sẹ̀ sọ́dákọ̀ ni òfin ti tààrí òun mùsùlùmí ṣe ni ó ṣe dáadáa fẹ́ dá ni gbogbo àwọn ṣe dáadáa fẹ́ máa ṣe tọ́ba náà wà ìnàlẹ̀ hasanati dìyà áńtìlwọ̀jù dáadáa máa ní láìtì lójú máa hàn lójú ẹni tí ò bá mọ̀ kó lọ mọ̀ àwọn àpá àkànbẹ́tẹ̀ bá ní wọn báyìí lásán máa ẹ̀ka ọ̀gá ojú yìí. òkè èyí ẹ̀gẹ́dẹ́ máa ń pèsè ẹ̀rí because ọkàn ni ó lè fẹ́ dojú tó o bá jẹ́ pòkí o bá àmọ́ rẹ́rìn báwo èèyàn wọ́n mọ̀ kàn pé ibò ní ṣùgbọ́n rí báyìí ọkàn tí ó bì mójú tọkàn yìí ìlàbá ìnàlẹ̀ hasanati ìyá àdìsíwọ̀ṣù dáadáa téèyàn bá ṣe tó bá dọ́dọ̀ ọlọ́run yóò gun láìsí wa lójú wà ní rọ́ọ̀tì pàtàkì yóò ní mọ́lẹ̀ lọ́kàn wà sá àtàǹfẹ̀ rìsk yóò mú báyìí wà lálùsí wà kó wà àtàǹfẹ̀ gbàdà yóò fi hàn ní stress lára tí ẹ bá fẹ́ bíríìsì ẹ fi wé tìyà mọ̀lẹ́ gbogbo nígbà tí ẹ fi tìyà mọ̀lẹ́ ẹ máa wò dára ẹ nígbà ẹ fi tìyà mọ̀lẹ́ tẹ́yà bá ṣe tìyà mọ̀lẹ́ tó bá gbogbo ẹ̀ tó bá ọ láàárọ̀ wọn á rí mọ́lẹ̀ níbẹ̀. níbi iṣẹ́ wọn á rí wọn lè má lè explain nígbà táwọn ọmọ hmm? tó lè lè ó nígbà tí wàá sọ ńláńlá wàá ló bẹ́ẹ̀ àkọ́rẹ́ ìkùnmí kì í ṣe bá ti irú rẹ̀ làwọn ṣẹ̀rí ọmọ ìlú àkókò wa dídọ́gbọ́n ó ọkàn ní ìmọ̀lẹ́ rẹ̀ ń hàn lójú torí pé kìí àmúlẹ̀ ìṣúná kan ò ní tí èèyàn ṣe pamọ́ ni ọlọ́run wá gbà ọ wà pẹ̀lú àti ìṣọ̀ báyìí yóò ní dìyà án nílùú hasana dìyà án ìwọ̀jù wà nọ́ra tìlùkọ́ni wà sáátán tìlùrẹ́sì wà kúwọ́tán tìlùmọ́ni. ẹ yóò pa agbára lọ ẹ wà má hábàtà ń fi kùlù bẹ̀rẹ̀ fà. yóò fi fẹ́ ọlọ́run ti ara ìsá ẹ̀ ní pé yóò fi fẹ́ rẹ sọ́kàn àwọn ẹ̀dọ́ lọ tó kó gbàṣẹ́. bá a máa sọ fún ọ pé àwọn lágbájá ẹ má gbọ́rọ̀ rẹ̀ wọ́n ti máa gbọ́rọ̀ sí i kì í ṣe gbogbo àwọn ṣẹ́ jáde pé ẹ̀ka lọ sọ́ra yín jọ ọ̀sán tó sẹ́yìn tó sẹ́yìn tó sẹ́yìn pé ọ̀nà àwọn èmi ọ̀ dákun ní ìdọ́lọ́wà ṣe sáàpù fi sọ̀rọ̀ fi sọ̀rọ̀ pé o jẹ́ hasana mọ̀ ṣe nǹkan lórí ibùdó abáṣíkà ìnàlẹ̀ hasana ti bìyà á nìwọ̀jì wà nùrọ̀ wà fàátàn wà kúwàtàn ìbàdàn wà mahabbatan ìpolówó mẹ́fà kan mẹ́fà dàtí pé irú ẹbí lóòótọ́ èèyàn bá ń wá dáadáa náà ni kì í ṣèta ló ti ṣe inú ló ti ṣe yóò hàn. ọlọ́run àrà a ṣe tẹ́tí ẹ̀yìn kankan ọlọ́run ọba ló mọ kálù. tẹ́rígé èèyàn ò lè mọ́tọ́ nọ́ọ́rọ́ tó kọjú àmọ́ nítorí wọn kàn náà tí wọ́n bá sọ wípé ní lásìkò tá a wà yí ẹni tí kìíní ìbáyìí ó fi jìdí ṣẹ́bẹ̀ bá mi ṣédé bá ti. Wọ́n máa wọ́n bí ṣédé bá ti ní bọ́t ha ẹ̀yìn ní mufti. Ṣédé bá ti ní bí ti jáde sàmíyà. O ní kí ti jáde àbára ìmá. Òun lélẹ̀, òun lè ráyè kíni kẹ́kẹ́. Ṣé ibo lẹ́tí nínú strength yẹn? Yẹ́n strength yẹn. Yẹ́n ṣé kí máa ti fún bí wọ́n ṣe wá ṣe gbogbo nǹkan fẹ́ ṣe tán wọ́n ṣe àtọ́ wọ́n ṣe léèrè e, wọ́n bá wọn lọ́ba lọ́wọ́ àjòkó wọ́n ṣe bíbí ẹlẹ́ wọ́n pẹ̀ sí ti bẹ́ẹ̀ sí wọ́n ṣe gbẹ̀tún tí dẹ̀kọ́ wọ́n wá sọ pé ó kéré jù wọ́n ní kíra mélòó ṣé ti bá ti máa ń kà wọ́n ló kéré jù wọ́n ka six hundred pages lójọ. wọ́n ní kó ṣe déédéé mọ̀jú fàtàwà bọ́ọ̀lù péjì. من أين جاءت wọ́n lè ṣe yìí à on the other hand ẹ̀ṣẹ̀ téèyàn bá tẹ̀ náà ń fọwọ́ náà tún ní nípa russian sàwa adáǹsì ìwájú ní máa jẹ́ kójú dúdú. yes ṣẹlẹ báyìí pẹ̀lú gbé ó kàn ní ìyàwó ẹ̀kọ́ pé I don't like this face. wọ́n ní àwọn sheik aláwọ̀ pé láwọn àkẹ́lẹ́ yóò láwọn bẹ̀rẹ̀ náà. ìyàpò láwọn òkú ní I don't like this face. wọ́n ní ah, àwọn nǹkan máa tó dé ní lọ́dọ̀ ọlọ́run tó kàn fọwọ́ sọ́nà lọ́kùnrin mọ́tò jẹ́ kó bára mọ́ sẹ́yìn àníta wà dáńtò pọ̀ jù. wọ́n zọ́lù máa dáńtò pa. òkùnkùn wà lọ́kàn òkùnkùn tó wà lọ́kàn ló bí tójú. wọ́n wá hànà fún ìbàdàn ní máa ń jẹ́ kí wíkẹ́ẹ̀tì bá ara gbogbo nǹkan tẹ́yẹ̀ bá máa ń ṣe tẹ́lẹ̀ ò fi ṣe mọ́. wà náfsàn fẹ̀rẹ̀ wọ́n máa ń rí ìdíkà yìí. wọ́n bó dáadáa yóò kó lóbi fàtí ní máa ń jẹ́ káwọn yẹn kó lè àyè. ẹ mà òun ló mọ̀ ó mọ̀ pé mọ̀ òun làwọn sálàfù wa máa fi ń sọ wípé mà àfẹ́tò lọ́ha ẹ̀ ìlà wọ̀jẹ̀tù afárahù fi xulqi dábàtì wàmùrà àti ìníṣẹ́ lọ́hùn àti kí n ró nípa tó ń ṣe lọ́hùn níbi bíyàwó mi ó sì mọ bí èsì àti nǹkan ọkùnrin. ẹ̀rọ kan yà wọ́n náà ní àbọ̀tì èdè báyìí tẹ́lẹ̀ ẹ̀ ṣe ìsọ̀fọ́ náà ti ṣe lọ́hùn. àwọn tọ́lọ̀ náà kó sóòrùn náà lábẹ́ ọlọ́run ti ká náà máa ṣe ọ́. àwọn tètè wàá mọ̀ tó dà pé ah, ọ̀rọ̀ ìlọ́ọ̀ òun tó wọ̀n wá mọ́ wà pé ó ah, lè ṣe báyìí sí mi náà yóò tó máa yà sí ta bọ̀ ta ló ta ló ta ló kọ́ eléyìí ta ló dáná fún mi ta ló dáná fún mi kékeré kàtà ló gúnyán fún ọdún yọ̀ọ́ lórí òkè ṣé tani gúnyán àti yán àti yán kan gbogbo ẹ̀ yóò mọ̀ lè wà kí ibùdó jọ̀rọ̀ nínú àwọn sọ́lá fún wa àfa ìmọ̀ màmá dùn àfa ṣáfi ó jáde ń jọkùn ẹnìkan bá tọ́ sí lójú ẹnìkan bá tọ́ sí lójú ọba wọlé lọ ọba lọ kojú rẹ̀ yẹ́ wọ́n ẹnìkan bú ọwọ́ àbùkù yẹ yẹpẹ ọwọ́ ni máa sọ lè ta aláwa kí ìlà àbìdàmì ọlọ́run ọbí ò jẹ́ ọ́ sí wà kí tí ìbá ti lórí ẹ̀ṣẹ̀ tó ṣe pé wà kí ìdíṣẹ́ lọ́run náà fi dàwọn ìdáná ọbẹ̀ lọ́run ọba ọlọ́run ọba kó tán kan wá ṣe ó sì fún wa nífẹ̀ẹ́ rẹ̀ tó já fẹ́ràn ẹ̀ náà fẹ́ràn wa ó wá fún wa ní lásìkò náà bọ́ọ̀lù ìlà wọ́jú kọwa ní halawatul ìmá tó bá fún wa ní halawatul iman gbogbo nǹkan tí ó bá fi rọrùn nínú nǹkan àgbádùn ilé ayé ìdẹ̀rẹ̀ kọ́lọ̀ kó ṣe fún wa won a kàwá sínú àwọn tí ó bá nàbí sàfẹ́lá wọlé ọlá wọlé ọlá ó sì kàwá pẹ̀lú àwọn ìrírí aláàmà sí lẹ́nà ìfàṣẹ kama tahulu ní ìdẹ̀rẹ̀ rẹ̀ ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تحول به علينا مصائب الدنيا ومتينا اللهم بأسمائنا وأحصائنا قواتنا ما واجعل الوارث منا وجعل ثارنا ظلمنا وانصرنا على من أعدانا ولا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته